وصحبه وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم عونك يا معين وبه نستعين أهل لكم ليلة الصيام الرفس إلى نسائكم هن لباس لكم وأنتم لباس لهن علم الله أنكم كنتم تختانون أنفسكم فتاب عليكم وأفى أنكم فالآن باشروهن وابتغوا ما كتب الله لكم وكلوا واشربوا حتى يتبين لكم الخيط الأبيض من الخيط الأسود من الفجر ثم أتموا الصيام إلى الليل ولا تباشروهن تنكحوهن وأنتم عاكفون في المساجد تلك حدود الله فلا تقربوها كذلك يبين الله آياته للناس لعلهم يتقون ọlọ́wọ́n bá ń sọ fún wa nínú alukur'ani wípé uhilla lakum laylata siyami rafasu ila nisaikum a ṣe òru àwẹ̀ fún yín a ṣe lẹ́tọ̀ fún yín lóru àwẹ̀ ẹ máa súnmọ́ àwọn àwọn alábàáṣe yín àwọn ìyàwó yín àwọn ọkọ yín nígbà tọ́lọ́run bá wá ń sọ báyìí a máa jẹ́ pé ìmá súnmọ́ ọkọ ẹni àbí ìmá súnmọ́ ìyàwó ẹni tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò kí ń ṣe ẹ̀tọ́ fún ọkùnrin àtobìnrin nínú àwẹ̀ nínú oṣù Ramadan nínú tá a mọ̀ náà ni wípé ní àwẹ̀ tá ń gbà tá ń gbà yìí ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ni ìyípadà ti dé bá àwẹ̀ ó lóun change ẹ̀ fún yípadà fún wọn pé ok ẹ ṣe báyìí báyìí ni kẹ́ máa ṣe báyìí ni kẹ́ máa ṣe báyìí ni kẹ́ máa ṣe lọ́nà tí ó gbà fi ṣe rọrùn fáwọn èèyàn torí pé ní la yukallifullahu nafsan illa wus'aha ọlọ́run ọba ò ní láàbọ̀ ẹ̀mí kankan lọ́rùn àfi ohun tí yóò bá rọ̀ lọ́rùn ọlọ́run ò ní ní ká ṣe nǹkan tó wà impossible tí ò ní ṣeé ṣe fún wa so a máa jẹ́ pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ gẹ́gẹ́ bá a ti mọ̀ nínú alukoran nígbà tó lọ́run sọ fún wa pé kutiba alaykum siyam kama kutiba ala allazina min qablikum la'allakum tattaqun ṣe a ṣe àwẹ̀ lọ́rọ̀ yàn fún yín gẹ́gẹ́ bá a ti ṣe lọ́rọ̀ yàn fáwọn tí wọ́n ṣáájú yín àwọn kan ni wọ́n ti ń gbà àwẹ̀ káwa tó máa gbà àwẹ̀ kódà àwọn àfa sọ pé ní àwẹ̀ gbígbà yìí ti bẹ̀rẹ̀ látòrí ànábì Nuh alayhi salatu wassalam ànábì Nuh ti máa gbàwẹ̀ yóò sinu níjọ́ kan yóò gbàwẹ̀ lọ́jọ́ kan yóò sinu níjọ́ kan ó fi wá dé orí ànábì ibrahima ànábì musa anabi isa bẹ́ẹ̀ ni ọlọ́run bá yan àwẹ̀ fún gbogbo àwọn ìjọ tí wọ́n ti ṣáájú ìjọ ànábì wa muhammad nígbà tó wá dórí ìjọ ànábì wa muhammad ọlọ́run á yan àwẹ̀ fún òun náà bẹ́ẹ̀ ihun tí ànábì wa bá àwọn èèyàn lórí ẹ̀ tí wọ́n máa gbà láwẹ̀ òun náà ni pé lẹ́ẹ̀mẹ́ẹ̀ta lóṣù àwọn èèyàn wa máa gbà àwẹ̀ lẹ́ẹ̀mẹ́ẹ̀ta ọjọ́ mẹ́ta nínú oṣù làwọn èèyàn fi máa gbàwẹ̀ ṣùgbọ́n nígbà tí bẹ́ẹ̀ náà lànàbí wa bá bẹ́ẹ̀ náà lànàbí náà máa gbà nígbà tí Islam kọ́kọ́ dé nígbà tó yá ọlọ́run wá yí padà wípé ní inú oṣù Ramadan òun ni kẹ́ ẹ ti máa gba tiyín lẹ́yìn tẹ́ ẹ jẹ́ mùsùlùmí torí pé ìjọ ànábì ní láti yàtọ̀ sí gbogbo ìjọ tó kù tó ti jẹ́ pé ẹ̀mẹ́ta lóṣù làwọn tán ṣáájú wa máa ń gba tiwọn ọlọ́run wá yí padà fún mùsùlùmí pé oṣù kan ṣáàrù Ramadan allazi unzila fi il-Qur'an huda lè nẹ́ẹ̀sì wọ́n báyìí nẹ́ẹ̀tì mi náà huda wà lẹ́fọ̀ inú oṣù Ramadan tá a ti sọ alukurani kalẹ̀ ni ibẹ̀ ní kẹ́yìn ti máa gbà tí yín ẹ wàá gbàwẹ̀ náà ní gbogbo oṣù yẹn lẹ́yìn oṣù náà o tún inú oṣù yẹn nìkan ní kẹ́yìn ti máa gbà tí yẹn jẹ́ káwọn tó kù máa gbà tí wọ́n lẹ́ẹ̀mẹ́ta ẹ̀mẹ́ta ní oṣooṣù bí wọ́n ti ń gbà lọ látẹ̀yìnwá tí wọ́n ń gbà ní. so àkọ́kọ́ gbà tí àwẹ̀ gbígbà wa kọ́ change nìyẹn ó kọ́kọ́ change láti ibi ẹ máa gbà lẹ́ẹ̀mẹ́ta lóṣù sí ẹ máa gbà lódidi oṣù kan oṣù yẹn tó bá yẹ pé eh, mọ́kàndínlọ́gbọ̀n lóṣù yẹn jẹ́ dèdè mọ́kàndínlọ́gbọ̀n náà nìyẹn gbà bóṣù yẹn bá pé ọgbọ̀n dèdè ọgbọ̀n yẹn náà ni ẹ máa gbà ní oṣù náà gbogbo nǹkan tóṣù yẹn bá jẹ́ náà ni ẹ fi gbàwẹ̀ àkọ́kọ́ àyípadà tó dé bá tó dé bá àwẹ̀ ìsìláàmù àwa mùsùlùmí nìyẹn nígbà táwọn yẹn wá ń gbà lọ báyìí àwẹ̀ tí wàá jẹ́ pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ bí wọ́n bá gbà àwẹ̀ béèyàn bá ti ṣínu nírọ̀lẹ́ lásìkò ìgbà tó ti ṣínú yẹn láàárín ìṣínú yẹn sí ìṣáì ìmọ̀ kó jẹ́ pé nígbà tó o ṣínú àbí lásìkò ìgbà tí ìṣínú wọlé tó o bá fi lè sùn lẹ́yìn tí ìṣínú ti wọlé tó o bá ti sùn àwẹ̀ ti bẹ̀rẹ̀ náà nù àwẹ̀ ọjọ́ kejì ti bẹ̀rẹ̀ wò tó lè jẹ nǹkan títí di ìṣínú ọjọ́ kejì àbí ó jẹ́ pé lẹ́yìn tí ìṣínú ti wọlé yẹn tó o bá ti kí ìṣáì àwẹ̀ ti bẹ̀rẹ̀ náà nìyẹn títí di ọjọ́ kejì bí wọ́n ṣe wá ń gbà lọ nìyẹn ìyẹn á wò pé àwọn christian lónìí àwọn àmọ̀ àwọn christian wọ́n máa ń gba àwẹ̀ twelve hours àbí twenty four hours níyẹn bá bẹ̀rẹ̀ àwẹ̀ ní six o'clock lẹ́nu yóò tún mu ní six o'clock ìjọ kejì ó fẹ́ jọ irú bẹ́ẹ̀ pé wá ti gbà àwẹ̀ títí di àsìkò mọ́gírìbù lónìí nísìn tó bá ti lè sùn àwẹ̀ tún ti bẹ̀rẹ̀ nìyẹn ó tún dọ̀la ó gbọ́dọ̀ sùn ó gbọ́dọ̀ kọ́kọ́ jẹun kó tó lọ sùn àbí kó ti jẹ gbogbo nǹkan tó máa jẹ kíṣà ètò dé a máa jẹ́ pé àwẹ̀ ti bẹ̀rẹ̀ láti àsìkò ìṣáì títí di àárọ̀ ọjọ́ kejì àbí tó bá ti sùn títí di àárọ̀ ọjọ́ kejì bí wọ́n ṣe wá gbà bí wọ́n ṣe wá ń ṣe tí wọ́n ń ṣe tí wọ́n ń ṣe nì. ṣùgbọ́n kò rọrùn fáwọn èèyàn ó ti wá ní àwọn ìgbà tó ṣe pé nínú wọn ẹlòmíì tí ó lọ èèyàn kan particularly ó ṣẹlẹ̀ sí èèyàn kan ó tún wá ṣẹlẹ̀ sí ìkànnù àwọn sàbẹ̀ anábùwà Muhammad ẹnì kan tó kọ́ ọ̀rọ̀ oúnjẹ ló ṣe yẹn ó ti lọ bíṣẹ́ látàárọ̀ òun wá jẹ́ ẹnìkan tí máa roko fámà ni ó ti lọ ṣe nǹkan gbìn nǹkan oko ó ti ṣiṣẹ́ oko ó ti rẹ̀ nígbà tó máa délé ó lọ bá ìyàwó ẹ̀ ìyàwó mi kí ló wà ńlẹ̀ tá máa jẹ àsìkò ṣínú ti tó ìyàwó tó bá kò tí ì sóúnjẹ ńlẹ̀ o tó bá fún mi ní ìṣẹ́jú kí n lọ dáná kí n gbóúnjẹ wá fún ẹ nígbà tí ìyàwó ẹ̀ máa fi lọ kó lọ dáná kó gbóúnjẹ dé torí pé ẹni ti lọ ṣiṣẹ́ ó ti rẹ̀ ó ti sùn lọ́ngbà tí ìyàwó ẹ̀ máa fi dé ah, ṣe o lọ sùn o ò lè jẹ nǹkan kan mọ́ báyìí nísìn ó wá gbàwẹ̀ bẹ́ẹ̀ nígbà tó máa fi jí kò lè jẹ nǹkan kan mọ́ ó wá gbà bẹ́ẹ̀ títí di ọjọ́ kejì nígbà tó máa fi di ọ̀sán ọjọ́ kejì ó ti rẹ̀ àwẹ̀ yẹn ti gbó gan nígbà tí ò jẹ nǹkan kan láti àwẹ̀ ìtì jẹun látàná wọn kò sí nǹkan kan tánàbí tánàbí lè ṣe sí bẹ́ẹ̀ wá láwọn èèyàn máa wá ń complain fánàbí gbogbo gbà nínú ilé mo gbàgbé sùn lọ lánàá mo ṣiṣẹ́ ó rẹ̀ mí ìgbà tí mo fi délé mo ti sùn ìgbà tí mo sùn lọ mi ò mi ti ṣinu látàná báyìí nísìnyí torí mo sùn lọ orúkọ rẹ̀ mí lọ́sàn àná bẹ́ẹ̀ náà wá ní ẹlòmíì torí pé ní àwẹ̀ ti bẹ̀rẹ̀ láti ẹ bá ti kíṣà ìtàn àbí tó bá ti sùn tí ò ṣe lè jẹ nǹkan kan náà ni kò lè bá ìyàwó ẹ̀ ní àjọṣepọ̀ ó wa wà nù wọn láwọn tó ṣe pé wọ́n fẹ́ súnmọ́ ìyàwó wọn ó ṣẹlẹ̀ sí Sayyidina Umar radiyallahu anhu ó lọ báyàwó ẹ̀ ní lẹ́yìn tó ṣínú tán ó lọ báyàwó ẹ̀ ìyàwó ẹ̀ sọ pé à mo mà ti sùn mo ti jí kí ìyàwó ẹ̀ mọ́lẹ̀ bẹ́ẹ̀ náà ló bá a sùn nígbà tó wá di ló bá nàbí wa pé à hm, mo ṣe nǹkan ní kí ni nǹkan tó ṣe mo ti sùn ti jí mo pé kò atúnibàlòpọ̀ kankan mọ́ lásìkò báyìí torí pé àwẹ̀ ti àwẹ̀ ti bẹ̀rẹ̀ anábì wọn àti tó ṣe yìí wá burú díẹ̀ kò tọ́ sí ẹ̀ ṣùgbọ́n nídìí bẹ́ẹ̀ àwọn àfáàní ara bẹ́ẹ̀ wọn ló fa sábà bíi tí àyà fi sọ̀kalẹ̀ pé uhilla lakum laylata siyam ar-rafasu ila nisaikum ṣùgbọ́n máa padà wá síbẹ̀ nǹkan ẹ̀kẹta tí ọ̀rọ̀ àwẹ̀ yí padà nínú Islam òun ni pé nígbà tí àyà àkọ́kọ́ sọ̀kalẹ̀ Ọlọ́run bá ń sọ fún wa pé ní àwọn tí àwọn tí wọ́n bá ń bẹ nínú yín ala safarin fa'iddatun min ayyam wa ala alladhina yutiqunahu fidyatun ta'amu miskin àwọn tí wọn ò bá lágbára àti gbàwẹ̀ nínú yín fidyatun ta'amu miskin tí wọ́n fún aláìní lóúnjẹ so béèyàn bá wà nísìn tó kàn jí láàárọ̀ tó kàn wọ pé ẹ wo kò mi ò kò mí kí n gbàwẹ̀ lọ́la kò wù mí kí n gbàwẹ̀ lọ́la kò ń ṣe pé nǹkan kan ṣe mí kò kàn wù mí kí n gbàwẹ̀ lọ́la ẹnu kí n kàn rọ aláìní kan ni kí n dẹ̀ fún lóúnjẹ ìṣínú alas ó ti wà òkè bẹ́ẹ̀ lọ́lọ́run ni wà á lẹ́lẹ̀ rí iná yìí tí kú náà ó fi di àtúntò àrùn mi ọlọ́run ò lá ọlọ́kọ̀ bí kalẹ̀ bẹ́ẹ̀ ni so àwọn èèyàn wá ṣe ń gbà yẹn pé ẹlòmíì kan lè decide pé òun ò gbàwẹ̀ òun kàn máa fìdí èèyàn ni bọ́n ṣe wá ń ṣe nìyẹn bí wọ́n ṣe wá ṣe bí wọ́n ṣe wá ṣe nìyẹn àwọn èèyàn kàn máa decide pé àwọn ò gbàwẹ̀ àwọn kàn máa fìdí èèyàn ni ọlọ́run wá sọ àyà mi kalẹ̀ wọ́n pe ni faman shahida minkumu shahara falyasumhu ẹni tó bá ti witness oṣù tóṣù bá ti bá a láyé àfi kó gbàwẹ̀ tó bá lágbára ẹ̀ kò sọ option yẹn fún ẹ mọ́ pé ìwọ tó lágbára àti gbà ẹ̀ kó wá ṣùùsì pé mi ò fẹ́ gbà mo máa fìdí èèyàn rárá ìwọ tó bá ti lágbára àti gbà máa ń ṣe ìdààmú nǹkan mu ṣáárá falẹ̀yọ̀sùn ó gbọ́dọ̀ gbà ni ẹni tí ò bá ti wá lágbára bí ẹni tó bá jẹ́ aláàárẹ̀ àbẹ́ni tó bá wà lórí ìrìn àjò lọ́lọ́run sọ pé ni àwọn tí wọ́n bá rí bẹ́ẹ̀ fa'iddatun min ayyamin ukhara àwọn ni kí wọ́n san níjọ́ míì kódà ọlọ́run fáwọn gan láyè pé wọ́n ṣe fídíà àwọn tí wọ́n ní àyè láti ṣe fídíà a máa wá jẹ́ àwọn tí wọ́n ṣe pé pé wọn ní agbára àti gbàwẹ̀ pàápàá kò í ṣe temporary permanently ni wọn ò ní agbára láti gbàwẹ̀ gẹ́gẹ́ bí àwọn tí wọ́n ti dàgbà tó ti darúgbó pé arúgbó kì í máa ń change bó ṣe darúgbó lónìí yóò máa dà á sí ni so arúgbó tó kọjú ẹ̀ láti gbàwẹ̀ lónìí kò ní fi í lẹ̀ kò ní fún láyè láti tún àwẹ̀ yẹn gbà so a lè sọ fún un pé kó kó tún àwẹ̀ yẹn gbà òun máa ṣe fídí àǹtí ẹ̀ ní yóò máa ṣe àfidí àfidí fún àwọn aláìní so ẹ̀mẹ́ẹ̀ta tí àwẹ̀ yí padà ní ìsìlámù yẹn eléyìí tó wá jẹ́ ẹlẹ́ẹ̀kẹta tá a sọ ṣáájú lẹ́ẹ̀kejì òun ni ìbálòpọ̀ lálẹ́ àti ìmá jẹun lẹ́yìn ìṣáì nígbà tí nǹkan wá le fáwọn èèyàn tá a sì mọ̀ kọ́ lọ́wọ́n ọba la yukallifu Allahu nafsan illa wus'aha ìrọ̀rùn lọ́wọ́n ọba máa ń fẹ́ fún wa kódà kó yẹ pé n tó pa wá láṣẹ ká ṣe ni yóò tún wá ṣèrànwọ́ síbẹ̀ fún wa ká lè rí i ṣe torí pé ọlọ́run ọba ò fẹ́ kó pa wá láṣẹ ká má wàá lè mú àṣẹ yẹn ṣẹ gbogbo nǹkan tí a máa fi lè mú àṣẹ ọlọ́run ọba ṣẹ tí yóò fi rọrùn fún wa ọlọ́run tó wá fi síbi àṣẹ tó pa wá yẹn nígbà tó ọlọ́run tó wá rí pé àṣẹ tó wà ńlẹ̀ fáwọn èèyàn bí wọ́n ṣe bá ńlẹ̀ fáwọn èèyàn àwẹ̀ wà báwẹ̀ asir mọ́gírìbù tó bá ti kí mọ́gírìbù tán òun bá ti lè sùn àwẹ̀ ti bẹ̀rẹ̀ àbí tó bá ti kí mọ́gìrìbù tán tíṣà yìí bá ti bá ẹ gbogbo ohun tó bá ti jẹ àti tó bá ti ṣe láàrin mọ́gìrìbù síṣà yìí náà ló ń jọ wọn tó bá ti kíṣà yìí tán báyìí àwẹ̀ ti bẹ̀rẹ̀ náà nù títí dijọ́ kejì ọlọ́run wá yí padà fáwọn mùsùlùmí ìpè ní uhilla lakum laylata siyami rofas ila jí ìṣe mọ́ eléyìí tẹ́ ń jí ìṣe tẹ́ ń yọ ṣe tẹ́ ń já àwẹ̀ yín torí pé ẹ fẹ́ jẹun lẹ́yìn tẹ́ ti sùn tẹ̀dẹ̀ mọ̀ páwẹ̀ ti bẹ̀rẹ̀ àbí tẹ́lómi lọ ń súnmọ́ ìyàwó ẹ̀ lẹ́yìn táwẹ̀ ti bẹ̀rẹ̀ ẹ má ṣe má jì ṣe mọ́ àti wá ṣe lẹ́tọ̀ọ́ fún yín nísìn ẹ má ṣe bẹ́ẹ̀ lọ torí pé ihun tí ń bẹ láàrin ọkọ àtìyàwó ihun tí ń jẹ́ ẹ̀tọ́ ihun tí ń jẹ́ desire ìmúmu lára ọkùnrin sóbìnrin kìí ṣe nǹkan kékeré téèyàn lè yọ kúrò téèyàn lè wá sọ pé ní inú àwẹ̀ ẹ gbọ́dọ̀ súnmọ́ obìnrin ẹ gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ àwa ń bó ṣe gbọ́ lọ́wọ́ bá ti ṣe eto yìí torí tọ́lọ́wọ́ bá mọ̀ pé irun tó tọ́ tí àwọn èèyàn máa máa ṣe bùkátà sí ni àlewá rí ẹlòmíì tó ń gbàwẹ̀ tí ó máa sọ pé à gbogbo inú oṣù rọmọdọ́nù yìí òun ò ní jẹ́ kọ́kọ́ òun fọwọ́ kàn àbọ́kùnrin mi sọ pé ní inú oṣù rọmọdọ́nù yìí òun ò ní súnmọ́ ìyàwó òun eléyìí yóò Islam mu kò sí nǹkan kan tó kọjú èèyàn láti lájọṣepọ̀ pẹ̀lú ìyàwó ẹ̀ ẹ̀ nínú oṣù rọmọdọ́nù àwẹ̀ kò sí nǹkan kan tó bà á jẹ́ nínú kí ẹlẹ́tọ̀ọ́ ara wọn méjì kan bára wọn sùn òun lọ́lọ́run bá wọn ṣàlàyé fún wọn nínú alukur'an yìí pé ní uhilla lakum laylata siyam arrafasu ila nisaikum òru àwẹ̀ àṣẹlẹ̀tọ̀ fún yín ẹ bá ẹ bá ẹ súnmọ́ àwọn ìyàwó yín ẹ bá wọn ní àjọṣepọ̀ hunna libasun lakum wa antum libasun lahunna a ṣe wọ́n ní aṣọ òbúra fún yín bẹ́ẹ̀ náà la ṣe ẹ̀yin náà ní aṣọ òbúra fún wọn ọlọ́run bá ṣe ọkùnrin ó ṣe wọ́n láṣọ ìbora fóbìnrin ó ṣe wá fúnra wa ká máa bora wa sí ká máa bora wa ká máa bò àṣírí ara wa gbogbo ọlọ́run ọba ọba tí èé ṣe ọ̀rọ̀ sọ tí ò dẹ̀ kí ń ṣe ọ̀rọ̀ lò ní gbogbo ọ̀rọ̀ tọ́lọ́run ọba bá sọ gbogbo gbólóhùn kankan tọ́lọ́run ọba bá sọ àbí tó bá lò nínú alukur'an in tó tó ká wòye sí i á wá wò ó pé kílé tọ́lọ́run describe obìnrin àbí ìyàwó ní libaṣu libaṣu a máa jẹ́ aṣọ kílé tọ́lọ́run wá fi obìnrin wé aṣọ fún àwọn ọkọ wọn kí tó fi ọkùnrin wé aṣọ fáwọn ìyàwó wọn torí tá a bá wo àwọn iṣẹ́ tí aṣọ ń ṣe fún ẹ̀dá èèyàn bẹ́ẹ̀ náà lọ́lọ́run fẹ́ kí ọkọ àtìyàwó kí wọ́n rí síra wọn ìjọ mi a máa lo aṣọ láti fi ṣe ọ̀ṣọ́ ara bẹ́ẹ̀ ni ọlọ́run bá fẹ́ kí ọkọ àtìyàwó jẹ́ láàrin ara wọn ọ̀ṣọ́ ni kí wọ́n jẹ́ fúnra wọn kán dùn ún wò kán dùn ún rí mọ́ra wọn kò gbọdọ̀ sí àsìkò tí ìyàwó máa jẹ́ ìtìjú fọ́kọ kò gbọdọ̀ sí àsìkò tí ọkọ máa jẹ́ ìtìjú fún ìyàwó wọ́n bá ti ń ṣe bẹ́ẹ̀ láàrin ara wọn wọ́n ti ń kọ́ dí in tọ́lọ́run bá gbà lérò fún ìmọ̀ àwà papọ̀ àwọn méjèèjì ní tọ́lọ́run bá ti júwèé fún yín nísìnyí pé ní ọkùnrin àwọn ìyàwó yín a ṣe wọ́n ní aṣọ fún yín ẹ̀yin obìnrin náà a ṣe àwọn ọkọ yín ní aṣọ fún yín ni gbogbo ohun táṣọ wa ń rẹpírẹ́sẹ̀ǹtì náà pátápátá làá máa wá jẹ́ fúnra wa aṣọ a máa bo ìhòòhò bẹ́ẹ̀ náà la máa jẹ́ fúnra wa a máa bo ìhòòhò ara wa a máa fi kọ̀kọ̀ wa a máa fi pamọ́ fáyé ọkùnrin a máa dáàbò bo ìhòòhò ìyàwó ẹ̀ bẹ́ẹ̀ náà nìyàwó a máa dáàbò bo ìhòòhò ọkọ ẹ̀ ihun tí ń ṣẹlẹ̀ ní kàràkàrà inú ilé wọn ìkọ̀kan náà méjèèjì ò ní lọ sọ fara àtà ìjà kọ́ ìjà ò gbọ́dọ̀ dé kórin dòwe láàrin ọkọ àtìyàwó kí wọ́n máa wá fa aṣọ mọ́ra wọn láyà torí àwọn gangan laṣọ ara ara wọn ohun tí ń bẹ láàrin àwọn méjèèjì ó gbọ́dọ̀ remain ó ní what happens in Vegas stays in Vegas what happens in your homes stay in your homes n tó ṣẹlẹ̀ tó bá wáyé láàrin ọkọ àtìyàwó tó bá ṣe wípé ní ìjẹ́yàwó tó jẹ́yàwó ló jẹ́ kó o mọ kinní yẹn tó o mọ̀ pé tí ẹ bá ṣe pé o jẹ́ ìyàwó ni o ò bá tí ì mọ nǹkan yẹn a máa jẹ́ pé o ò gbọ́dọ̀ sọ nǹkan yẹn fún ẹ̀dá ọlọ́run mi ìwọ náà tó jẹ́ ọkọ tó ṣe pé o mọ̀ pé ìjẹ́ ọkọ tó jẹ́ ọkọ nìkan ló fún ẹ privilege láti mọ nǹkan tó mọ̀ ń pa ìyàwó ẹ̀ yẹn nǹkan tó mọ̀ ń pa ẹ̀ tó yẹ pé ìjẹ́ ọkọ tó jẹ́ ọkọ fún ló jẹ́ kó mọ nǹkan yẹn o ò ní ẹ̀tọ́ láti ṣí ẹ̀ pẹ̀lẹ́ lómi kò bá jẹ́ pé ẹ fẹ́ rojọ́ ìjà àbí kò fẹ́ bá yín sẹ́tù ìjà gbogbo nǹkan tó mọ̀ ń tẹ̀ mọ̀ ń pa ara ara yín ó ṣe pé ní ọlá ìjẹ́tẹ̀ẹ́jẹ́ yín lẹ fi mọ nǹkan yẹn ń pa ara yín ẹ gbọ́dọ̀ bá ẹlòmíì tí ìsara yín sọ aṣọ a tún máa jẹ́ ìdáàbòbò téèyàn bá wọ aṣọ nínú òtútù bó tútù ṣe mú wa yìí nísìn aṣọ a máa dáàbòbò yàn kúrò níbi àwọn external factors tí ò bá ṣe ara láburú bẹ́ẹ̀ náà lọ́kọ àtìyàwó a máa jẹ́ fúnra wọn wọn a máa dáàbòbò ara wọn ọkọ a máa dáàbòbò ìyàwó kò ní jẹ́ ká burú ó gẹ́gẹ́ bá aṣọ ò ṣe ní jẹ́ ká burú ó ara ìyàwó a máa dáàbòbò ọkọ kò ní jẹ́ ká burú ó ọkọ gẹ́gẹ́ báṣọ tí máa dáàbò bo ara tí ò ní jẹ́ ká burú òkàn tí kọ̀ọ̀kan nu wọn bá jàǹbá àkejì tí ò ṣiṣẹ́ tá a dáa fún pé kó ṣe níjọ́ tẹ́ ti jọ́kọ̀ àtìyàwó lọ́lọ́run bá fi ń sọ yín di aṣọ ara ara yín tí kọ̀ọ̀kan nu yín ò bá ti wá pé ìwọ tiẹ̀ ní ìmáa jẹ́ aṣọ fún kejì ẹ̀ ó ti ṣe lọ́wọ́n ọba ó ti jàǹbá ẹnì kejì yóò sì máa jẹ́ ìjìyà fún ẹni náà gbogbo ọ̀nà tọ́lọ́run máa ń gbà jẹ́ èèyàn níyà yóò máa jẹ ẹni náà níyà òun lèèyàn méjì ṣe lè wà nínú márẹ́jì nǹkan àdè máa ṣèyàn kan tí ò ní kan ẹnìkejì torí àbòsí tí ìkan ṣe fún kejì ìyá ẹ̀ máa jẹ́ tí ẹ̀ ò bá ṣàbòsí fọkọ ńjọ́ mi tọkọ ní bá ní sùúrù pẹ̀lú ọlọ́run ọba tí ò gbẹ̀san tí ò ṣe kankan ìyá máa jẹ obìnrin lára ọmọ ńjọ́ mi tọkọ ọkùnrin bá dẹ̀ jàǹbá ìyàwó ọ̀nà tọ́lọ́run ó gbà jẹ́ níyà tiẹ̀ náà ó lè gbéyàwó lọ́wọ́ sókè kò sí bọ́kùnrin yẹn ṣe fẹ́ tiraka kó ṣe kó ṣe wàhálà kó ṣe kó ṣe kó mọ̀ tó ọwọ́ obìnrin yìí ó máa wà lókè jù tiẹ̀ lọ kò ní rí ṣe náà ni kò ní rí nǹkan kan ṣe torí ìjàmbá tó ń ṣe n tó ń jẹ́ márèèjì láàrin ọkùnrin àtobìnrin nǹkan tó lágbára púpọ̀ ni n tó so wá n tá a so pọ̀ níjọ́ tá a láṣẹ ákídù tá a tá ń kókó nì tá a so pọ̀ nǹkan ńláńlá ni ó gbé responsibility lé wa lọ́wọ́ ó sọ wá di nǹkan fúnra wa lára ẹ̀ ló sọ wá daṣọ ó fún wa ó fún wa ṣe nǹkan míì náà níbòmíì ọlọ́run fi àwọn ìyàwó ó fi wọ́n wé ọgbà oko ṣùgbọ́n níbí ọlọ́run bá fi wọ́n wé aṣọ ó wá ṣe é lọ́nà méjèèjì ike bẹ́ẹ̀ lọkùnrin náà jẹ́ síyàwó ẹ̀ o bẹ́ẹ̀ náà nìyàwó náà jẹ́ sọkùnrin a wá wo gbogbo iṣẹ́ tí aṣọ máa ń ṣe a wá fi wé ara wa ike bó yẹ kó ṣe rí ń kó wa náà nù. níbi eléyìí láti wá lọ síbi wípé ọkùnrin àtobìnrin là á sọ látẹ̀kan torí pé ní tí gbà lérò pẹ̀lú gbéyàwó nù láàrin ọkùnrin àtobìnrin Islam ò mọ nǹkan tí ń jẹ́ ìgbéyàwó láàrin ọkùnrin àtọkùnrin ò mọ nǹkan tí ń jẹ́ ìgbéyàwó láàrin obìnrin àtobìnrin àbí àjọṣepọ̀ àbí ìbálòpọ̀ láàrin ọkùnrin àtọkùnrin àbí láàrin obìnrin àtobìnrin Islam ò mọ nǹkan kan tó jẹ́ bẹ́ẹ̀ fitira Islam fitira tọ́lọ́wọ́n ọba ìlànà tọ́lọ́wọ́n ọba là kalẹ̀ fáwọn ẹ̀dẹ́ èèyàn òun náà ni pé ní adáyín ní méjì méjì takọtabo kẹ́ ẹ lè máa súnmọ́ ara yín kẹ́ ma lè máa jẹ́ ọ̀rẹ́ ara yín kẹ́ ẹ lè máa kíkàn kan nu yín ó ní nǹkan tí kejì ò ní ọlọ́run bá júwe lábẹ́rẹ̀ ti dá ànábì ádámà bẹ́ẹ̀ náà ló dá Háwà ẹgbẹ́ kò dá irú ádámà ó dá Háwà ò kóun máa ní tádámà ò ní kádámà òun máa tara ẹ̀ rí ìgbádùn tí ò sí lọ́dọ̀ tiẹ̀ kóun náà máa tara ádámà rí ìgbádùn tí ò sí káwọn méjèèjì ó máa ní dependency sí ara wọn ó máa ní symbiotic relationship láàrin ara wọn èèyàn kan ò dá pé tán ọlọ́run wá fi nǹkan tó kù lára èèyàn kan yẹn sára ẹnìkejì nígbà tá léèyàn kan ò dá pé tó wá tó wá lọ wárú ara ẹ̀ kan sí tó wá fi kún rẹ̀ ọkàn di méjì tí wọn ò pé ni wọn ò tí ì pé náà obìnrin àtọkùnrin ló tó pé ìgbà yẹn ló pé ṣùgbọ́n nígbà tá a bá sórí ayé kodò ọlọ́run bá júwe ó ní pé ní subhanalladhi خلق الأزواج كلها مما تنبت الأرض ومن أنفسهم ومما لا يعلمون سبحان الذي في ọlọ́run الله tó ṣe wípé ní kàlákọ̀lá azuwaja ó dá takọ́tábó mímá tún ń bìtòlá arúgbó níbi gbogbo nǹkan tí ń lalẹ̀ wò àti gbogbo nǹkan tá à ń gbìn takọ́tábó lọ́lọ́run ọba dá wọn wàmín anfusihem àti nínú ẹ̀mí ara wọn nínú àwọn tí wọ́n ń jẹ́ àwọn èèyàn gangan náà fúnra wọn á dá wọn ní takọtabo wa mimma la ya'lamun àti àwọn nǹkan míì náà tí wọn mọ̀ ń pa ẹ̀ dá takọtabo náà la dá gbogbo nǹkan ọlọ́run bá ẹlẹ́dàá ló sọ bẹ́ẹ̀ gbogbo nǹkan tó ń dá pátá takọtabo lòún dá wọn ibo láti wá yí táwa sọ pé kò sí takọtabo mọ́ pé akọ akọ ló wà tabo abo ọlọ́run bá tún lọ ó tún júwe omi wà min kulli shay'in khalaqna zawjayni la'allakum tazakkarun gbogbo nǹkan pátá tá a dá la dá ní takọtabo la'allakum tazakkarun kẹ́ lè wòye sí kẹ́ lè máa rántí kẹ́ lè rí ike bá níta ìtẹ́ǹdì fún yín rèé takọtabo ni kẹ́ máa jẹ́ bẹ́ẹ̀ ni kẹ́ máa rìn bẹ́ẹ̀ lẹ́ máa ríra yín tẹ́ ẹ̀ bá tiẹ̀ wá dà mọ̀ pé bóyá kó ti rí nù ẹ dákun níjọ́ wo lèèyàn rí àwọn ẹranko tọ́lọ́run bá dá tí ọkùnrin ẹranko wá ń bá ọkùnrin ẹranko míì sùn ìbẹ́ ẹranko làwọn níjọ́ wo làwa rí tí ẹranko ọkùnrin méjì tó wá bára wọn sùn ibo làwa ti wá rí tiwa ebi bọ́lọ̀ ti dá wa ń takọtabo bẹ́ẹ̀ náà ló dẹranko náà ń takọtabo takọtabo tó wá dá wọn nì báwọn ó bá alájọṣepọ̀ akọ àtabo ni wọ́n máa ń bára wọn lò ibo làwa ti wá fẹ́ gbé tiwa wá tàbí fẹ́ yí tiwa ọlọ́run ni akọtabo lòún dá yín wàláhù ja'ala lakum min anfusikum azwajan wa ja'ala lakum min azwajikum banina wa hafadatan ọlọ́run ọba olóhùn dá látara ara yín azwajan abo àtakọ waja'ala lakum min azwajikum banina wa hafadatan òun wá dá fún yín látara àwọn pátánà yín ni àtakọ ọbẹ̀ àtabo ọbẹ̀ òun wá dá fún yín látara ara wọn àwọn tí wọ́n máa jẹ́ àwọn ọmọ yín àtàwọn àrọ́mọdọ́mọ yín tí ń já pé ní bẹ́ẹ̀ bá ṣe takọtabo ẹ̀ lè bímọ bẹ́ẹ̀ bá ṣe takọtabo ẹ̀ ní ní àrọ́mọdọ́mọ ọlọ́run sì fẹ́ kẹ́ bímọ ìsìláàmù fẹ́ ká bímọ ṣẹ̀ríà fẹ́ ká bímọ nínú àwọn mọ̀kọ́sídò ṣẹ̀ríà òun náà ni pé ká bímọ ká máa pọ̀ sí anábùwà muhammad sallallahu alayhi wa sallam ó ní inni mukasirun mukasirun bikum yawm alkiyama ó bá dijọ́ gbẹ̀yìn alkiyama àwa la máa èmi ni máa pọ̀ jù níjọ torí ẹ̀yin ọmọlẹ́yìn mi ẹ pọ̀ ẹ bímọ ẹ bímọ tó pọ̀ púpọ̀ èmi ni máa pọ̀ jù níjọ tí máa kọ́ àwọn látara àwọn abo yín àtakọ yín lẹ́ẹ̀tì máa bímọ lẹ́ẹ̀tì máa bí àwọn ọmọdọ́mọ. bàbàǹbarì láàrin ọkọ àtìyàwó bóyá kó ti rí gẹ́gẹ́ bọ́lọ́run bá ti júwe wípé ní aṣọ la fi ń ṣe fúnra yín ọlọ́run tó wá sọ níbòmí pé ní wàmí ní aya tì hí an khalaqa lakum min anfusikum azwajan litaskunu ilayha nínú àwọn àmì àwọn ọlọ́run an khalaqa lakum min anfusikum azwajan ni pé a dá yín látara ara yín látara ẹ̀yà yín kìí ṣe pé látara bọ́dì yín látara ẹ̀yà yín látara irú yín a ní pé ní ẹ̀yin ẹ̀dẹ́ èèyàn ẹ̀ lọ́ máa bẹ́ran kó sùn inú ẹ̀yà yín human beings bíi tiyín homo sapiens bíi tiyín la ní kẹ́ máa bá sùn wàmí ayati an khalaqa lakum min anfusikum azwajan látara ẹ̀yà yín nínú species yín láti ní kẹ́ máa ní ìbálòpọ̀ lítẹ́sùkùnú ilé ìhá kẹ́ lè máa fara kí wọn irú yín la ní kẹ́ máa fara kín àní kẹ́ẹ̀dẹ́ èèyàn ló máa fara kín ejò bí ọkùnrin ẹ̀dẹ́ èèyàn torí pé Ọlọ́run ti sọ pé a dá yín ní méjì méjì takọtabo kí akọ èèyàn kó wá lọ mú akọ ẹranko Ọlọ́run ò ṣe bẹ́ẹ̀ Ọlọ́run ní mí àǹfóṣe kó mọ́ àzìwájá nínú ẹ̀yà yín inú spìsíìsì yín láti dáàbò fún yín lè tẹ́sìkò nu ilé ìhà kẹ́ni máa fara wọn kẹ́ máa bá wọn ṣe wàjà alábẹ́yìn náà mawaddatan wa rahmatan àwa fi sáàárín yín mawadda ìfẹ́ tọkùnrin bá róbìnrin yóò máa wù ú tọkùnrin bá róbìnrin yóò máa wù nǹkan máa bẹ lára ẹ̀ tọkùnrin yóò máa fẹ́ tí ò sí lára tiẹ̀ tó bá ti wá rí nǹkan náà yóò máa jí i lára bẹ́ẹ̀ náà lóbìnrin èyí tí ò sí lára tiẹ̀ yóò máa bẹ lára ọkùnrin àwa fi sí i bẹ́ẹ̀ fún yín mawaddatan ẹ máa nífẹ̀ẹ́ ara yín ìfẹ́ ò máa bẹ́ńbẹ́ attraction ò máa bẹ́ńbẹ́ ohun tí yóò máa fà yín mọ́ra yín yóò máa bẹ lára ara yín tẹ́ bá ti ríra yín nǹkan ni yóò máa wù yín sáà ni ọkùnrin yóò sáà máa wo obìnrin ni àwọn àwọn oní àwọn ní eh, mágnẹ́tì wọ́n lo like pole like pole máa wọ́n máa wọ́n eh, máa ya ara wọn on like pole wọ́n máa attract ọkùnrin àti obìnrin ọlọ́run tó ti ṣe bẹ́ẹ̀ wá ṣe attraction yẹn síbẹ̀ òun ni mo wá dàda ni attraction àwa fi sáàrin yín pé ẹ máa attract ara yín ìhun tó bá wu lágbájá lè má wu lágbájá ṣùgbọ́n nǹkan tí yóò wu lágbájá yóò máa bẹ lára ẹ̀yà kejì tí ń jẹ́ obìnrin tó bá yẹ kọ́kùnrin lòun èyí tí yóò máa wu obìnrin náà yóò máa bẹ lára ọkùnrin tó bá ṣe pé ní obìnrin lòun wa ja'ala bainakum mawaddatan wa rahmatan attraction yẹn àfisàárín yín wa rahmatan àwa ní kẹ́ ẹ máa láàánú ara yín ẹ máa lájọṣepọ̀ láàrin ara yín ẹ máa ní ìfọwọ́sowọ́pọ̀ láàrin ara yín lọ́kùnrin yín àtobìnrin yín tẹ́ ẹ bá fẹ́ra tẹ́ ẹ jọ ń gbénu ilé ọ̀tọ̀ọ̀tọ̀ níbi tẹ́ ẹ ti wá oníkálukú yín ọbíríngì ọ̀tọ̀ọ̀tọ̀ lẹ máa ní ṣùgbọ́n mo wá dá ọlọ́run tí ti ń bẹ lára yín nì ọlọ́run ti fi sáàárín yín gbà tó yẹ pé ní ẹ ti fẹ́ra yín lójú ìlànà ọlọ́run ọlọ́run tí wàá fi mọ̀ wá dà sáàárín yín ó ti fìfẹ́ síbẹ̀ tó fà attraction síbẹ̀ bẹ́ẹ̀ bá ń ríra yín ẹ mọ̀ wúra yín sí náà ni. warahmatan àánú àtúwáfà àánú náà àfàyè àánú náà sílẹ̀ fún yín oríjọ́ míì E obìnrin téèyàn fẹ́ lọ́dọ̀ dọ́jọ́ e orí bá ti ń gòkè sí kò ní máa rí bó ti rí ń jọ́ tá mọ́ àánú ni ó máa kù tá fi bára ara lò tolerance ló kù tá ní pẹ̀lú ra wa èyí ò ní ní jẹ́ àánú lára ń tí máa jẹ́ yẹn ó ń ṣiṣẹ́ ọkọ yìí ara nǹkan tí máa jẹ́ kó ṣiṣẹ́ òun náà ni kéèyàn fi ń padà sípìnlẹ̀ pé ọkùnrin tí ò bá obìnrin tí ò bá ọkùnrin tó fẹ́ tó o fẹ́ fẹ́ àbí tó o fẹ́ fẹ́ àbí tó o fẹ́ gbà fún tẹ́ ẹ fẹ́ jọ máa gbé àfi kó kọ́kọ́ níbẹ̀rù ọlọ́run kó o ti rí pẹ́ni tó níbẹ̀rù ọlọ́run nínú ni bọ́ọ̀ bá yan obìnrin yan ẹni tó lẹ́sìn tó níbẹ̀rù ọlọ́run bọ́ọ̀ bá sì yan ọkọ yan ẹni tó lẹ́sìn tó níbẹ̀rù ọlọ́run tó bá ti níbẹ̀rù ọlọ́run tó lẹ́sìn mawaddatan wa rahma tọ́lọ́run bá lóun fi sáàrin ọkàn tìyàwó yìí yóò wà lára yín méjèèjì yóò máa wá ṣiṣẹ́ fún yín وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون ọlọ́run ní eléyìí tá a ṣe yìí bá a ṣe ṣe yín látara ara yín tá a ṣọkọ àtìyàwó tá a ní kẹ́ máa bára yín ṣe látara ẹ̀yà yín tá a ní kí ọmọ èèyàn kó lọ máa fẹ́ àlìjànú àbí tá a ní kọ́mọ èèyàn kó lọ máa fẹ́ ẹranko tá a ṣe bẹ́ẹ̀ tá a ṣe pé lára ara yín náà ní kẹ́ máa fẹ́ra yín ááyà tún la fi ṣe ọlọ́run bá ní àmì la fi ṣe sáìnì ní ká fi ṣe ń tẹ́ máa wòye sí ni tẹ́ máa wòye sí tẹ́ máa understand pé ń ta ìtẹ́ǹdì bá a ṣe build kíní bá a ṣe design yẹn fún yín pé kó máa rí lélẹ́yìí lè kọ́ mi ìyẹn tafakkarun táwọn tí wọ́n bá ń rorí táwọn tí wọ́n bá ń ronú tí wọ́n bá ń ro làákàyè àwọn la fi ṣe àmì fún kó máa jẹ́ àmì fún wọn. níbo la ti wá rí bí táyé dà lónìí táwa ní pé rárá o ọkùnrin ló kù kó máa fẹ́ ọkùnrin nísìn àbí obìnrin ló kù kó máa fẹ́ obìnrin nísìn àbí kéèyàn kan tiẹ̀ jí kó tiẹ̀ lóhùn ohun kan tiẹ̀ kì í ṣe ọkùnrin mọ́ nísìn òun identify as kìíní kan gbogbo àwọn eléyìí ò sí nínú Islam gbogbo àwọn eléyìí ò sí nínú Islam àkọ́kọ́ ohun tá a mọ̀ láwọn tí wọ́n kọ́kọ́ dánwó ẹ̀ wò alukurani ṣàlàyé fún wa ohun tó gbẹ̀yìn wọn àwọn náà làwọn ìjọ anabi lótú alayhi salatu wassalam alukurani sì ṣàlàyé ohun tọ́lọ́wọ́n bá ṣe pa wọ́n rẹ́ ọlọ́run ní wàjà alina aliyaha safilaha aṣọ òkè wọn aṣọ dilẹ̀ aṣọ ilẹ̀ aṣọ dókè that is atọ́nù wọn upside down ọlọ́run bá fi destroy àwọn nù dédé aliwat bí wọ́n kọkùnrin wọn máa bọ́kùnrin lò pọ̀ kó máa gba ọ̀nà tí ò tọ́ kó máa gba penetrate ara wọn lọ́nà tó lọ́wọ́n bá ṣe ní haram ọlọ́wọ́n bá torí ẹ̀ ó bínú sí wọn bẹ́ẹ̀ ká ní pé n táà fi máa dá láṣà lónìí nù kò possible àwa tá a wá jẹ́ mùsùlùmí a ní láti wà kíáfù torí environment tá a wà ń bẹ̀ yìí bó tilẹ̀ jẹ́ wípé ní freedom of speech ò gbà kò free de wípé kéèyàn condemn ẹ̀ èèyàn náà ò ní láti bọ́ta lọ condemn ẹ̀ ṣùgbọ́n bí èèyàn ò ṣe lè condemn ẹ̀ bẹ́ẹ̀ náà lèèyàn ò lè endorse ẹ̀ bófin ayé ṣe ṣe ní bó ṣe jẹ́ kó impossible fún wa láti condemn tí ọ̀dà yìí bẹ́ẹ̀ náà lòfin ọlọ́run ó kọ́ fún wa láti àpúrúvù ẹ̀ àbí láti ẹ̀ndọ́sì ẹ̀ ibi tá a bá ti rí ń tọkàn kọ ni ẹ jẹ́ kí ọkàn wa kọ́ bá a tiẹ̀ ní sọ ọ́ lọ́rọ̀ tá a ní wò ó níwà a ní wọn níbi iṣẹ́ ní colleagues tá a jọ ṣiṣẹ́ a máa jọ ṣiṣẹ́ bẹ́ẹ̀ náà ni ṣùgbọ́n a ní bọ́ta ká sọ̀rọ̀ openly nípa ẹ̀ positively rárá the same way tá a ṣe ní bọ́ta láti sọ̀rọ̀ fún wọn negatively nípa ẹ̀ so n tó kọjú wa ká má sọ negatively nǹkan kan náà kọjú wa láti má sọ positively náà so ká má bẹ̀rù kan jù kan lọ ká bẹ̀rù ọlọ́run ju bá ti bẹ̀rù ọ̀rọ̀ ayé lọ ohun tí ò da olórúkọ méjì kò da náà ni kíní àdánwò sí ni ọlọ́run kó má fi kàn kankan nínú wa ọlọ́run kó má jẹ́ kó sàn dọ́dọ̀ wa àwọn ọmọ wa ọlọ́run kó bá a pa wọ́n mọ́ kó wa protect wọn kúrò níbi aburú tí ń lọ nínú ìgbà látara ìṣe táwọn èèyàn ń ṣe lọ́wọ́ yìí níbi nǹkan tó kọ́ dí ọ̀rọ̀ ọlọ́run ọba àti ìlànà anábìwá muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run wa ń sọ fún anábìwá muhammad àtàwọn ìjọ rẹ̀ láwọn mùsùlùmí ayé ìgbà náà ipe ní bó ti jẹ́ pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ àgbà yín láyè kẹ́ máa súnmọ́ àwọn ìyàwó yín lálẹ́ nínú ààwẹ̀ kò sáyè bẹ́ẹ̀ ṣùgbọ́n uhilla lakum laylata siyami rọ́fàsì ila nisaikum àti wá gbà yín láyè ní sáré lè fún yín láti ṣe bẹ́ẹ̀ eh, unna libasun lakum a fi wọ́n ṣe aṣọ fún yín ni antum libasun lahunna bẹ́ẹ̀ náà làfẹ̀yìn náà ṣe aṣọ fáwọn ìyàwó yín ẹ̀rí bá ti jẹ́ aṣọ fúnra wa nì ọkùnrin ṣe jẹ́ fóbìnrin bẹ́ẹ̀ náà lóbìnrin jẹ́ fóbìnrin wala unna mislu allazi alayhinna bil ma'rufi gbogbo nǹkan tó jẹ́ ẹ̀tọ́ àbí gbogbo responsibility tá a gbé lóbìnrin bó ti pọ̀ tó bẹ́ẹ̀ náà là fáwọn ni wọ́n ní right bí wọ́n ti ní responsibility bẹ́ẹ̀ náà ni wọ́n ní right walirrijali alayhinna daraja ṣùgbọ́n fáwọn ọkùnrin lérí wọn extra ọkùnrin tí wàá ní extra right bọ́kùnrin ṣe ní extra responsibility lórí wọn náà ni wọ́n ní extra right lórí wọn bákan náà náà làwọn méjèèjì bọ́lọ́run bá pa ọkùnrin láṣẹ àṣẹ sísìn ọlọ́run bákan náà lọ́lọ́run máa ń pa fọkùnrin àtobìnrin kò kí ń ṣe pé hajj tọkùnrin máa ṣe ó yàtọ̀ sí hajj tóbìnrin máa ṣe ìrìn àjò kan náà náà ni àwẹ̀ tọkùnrin máa gbà ó yàtọ̀ sáwẹ̀ tóbìnrin máa gbà àwẹ̀ kan náà náà ni irun tọkùnrin máa kí ò yàtọ̀ sí irun tóbìnrin máa kí irun kan náà náà ni yàtọ̀ sí pé afóbìnrin láyè ìjọ tó bá ń ṣe nǹkan oṣù lọ́wọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo nǹkan ìbádà pátá bá ti pọkùnrin láṣẹ bẹ́ẹ̀ náà ni apá obìnrin láṣẹ bẹ́ẹ̀ ṣùgbọ́n wà wà wà wà lérò ìjálẹ àlehínà daraja bẹ́ẹ̀ náà wá ní Ọlọ́run tún sọ fún wa wípé ní àrùn ìjálù kọ wá múna alẹ nìsáì bímọ fàdọlọlọ ọbàdàn ọhún alábàádín dédé ń tọ́lọ́wọ́n bá fi ṣọlá fún kan nu wọn lérí èkejì òun lọkùnrin fi jẹ́ kọ̀wámúnú aláìníṣá àwọn alámòjútó bùkátà àwọn obìnrin kí ni ara nǹkan tọ́lọ́wọ́n bá fi ṣọlá fọkùnrin lórí àwọn obìnrin kí lọ́lọ́run ṣe fọkùnrin tí ò ṣe fọbìnrin ó dẹ̀ pọ̀ jàǹtìrẹrẹ ṣùgbọ́n ìkan wà ń bẹ ó ṣe pàtàkì púpọ̀ nínú ẹ̀ ni wípé àti látara pé ọlọ́run ò dá kankan nu wa kó dá wà látara pé a dé aṣọ fúnra wa ká máa bora wa ká máa ran ara wa lọ́wọ́ ká máa protect ara wa ká jọ máa ṣe pọ̀ ọkùnrin ò lè dọ́mọ bí obìnrin náà ò sì lè dọ́mọ bí àfi káwọn méjèèjì wà papọ̀ kí nǹkan kanra wọn tí wọ́n bá kanra wọn nìkan ló lè dọ́mọ ìkànnì wọn ò lè fi kejì sápọ̀ ọlọ́run ṣe pé ká wà interdependent bẹ́ẹ̀ ṣùgbọ́n ọlọ́run wa gbọ́ ọlá fún kan níwájú kan bó ti jẹ́ pé àtọkùnrin wa àtobìnrin wa ni ò lè dá ọmọ bí ọlọ́run sì tún gbé ọlá fún kan dùkan lọ nínú wọn bó ni ká wá sọ wípé ayé parẹ́ àbí àbí disaster kan ṣẹlẹ̀ nínú ayé disaster tó wá ṣẹlẹ̀ nínú ayé yìí ó wá pa gbogbo ọkùnrin rẹ́ àbí ká ní ó pa gbogbo obìnrin rẹ́ ó wá kù obìnrin kan disaster tó wá ṣẹlẹ̀ yìí kò pa ọkùnrin rẹ́ o obìnrin nìkan ló parẹ́ ó wá kẹyọ kan tó immune system tiẹ̀ ó ní agbára tó tó yẹ pé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ní gbogbo pandemic kò sí èyí tó affect ẹ̀ ń bẹ̀ àfohùn nìkan náà ló kù àwọn ọkùnrin wá pé gbogbo ara wọn wá pé jọ pé ok a fẹ́ repopulate ayé yìí o torí gbogbo àwọn obìnrin tí wọ́n ti kú tán láti bí ọmọ kí a lè repopulate ayé bóò láti wá ṣe obìnrin kan péré ló wà ẹ dákun kí gbogbo àwọn ọkùnrin yẹn kí wọ́n to láìní láì kọ́ lóbìnrin kan yìí péré làwọn fẹ́ bá sùn obìnrin yẹn ò ní pẹ́ láyé kò ní pẹ́ kú ó wá ṣe kò ṣe bí ogun wọn bá bá a sùn náà ẹyọ kan náà ni ó dàn mọ́ mbẹ́ bẹ́ẹ̀ ọ̀kan bá ti wá doyún yóò sì lo oṣù mẹ́sàn-án pé kó tó bímọ kó tó tún rẹ́dì láti doyún mi oṣù mẹ́sàn-án ọmọ mélòó ni wọ́n wàá bí ó di jọ́wọ́ kan tó repopulate earth ńgbà náà ṣùgbọ́n ká yí padà bí pandemic kan bá ṣẹlẹ̀ nísìn tó pa gbogbo ọkùnrin rẹ tó wá kẹyọ ọ̀kan tí immune system ẹ̀ strong dáadáa tí ò wá affect obìnrin rárá káwá la fẹ́ repopulate earth káwá ní káwọn obìnrin tó láyìn ráì káwá fún aláyè mi ní mílìkì àti àti màtínà méjì káwá ní kó máa kàn wọ́n lọ ẹ dákun ìgbà mélòó la fi repopulate earth bìmọ̀ fà dọ́là lọ́wọ́ bá dọ̀hún àlàbà àgbọ́lá fún kan lọ ó jura wọn lọ kíní ìjura wọn lọ ọlọ́run kàn ṣe pé ní ìkan ò lè ẹ̀síìsì ìkan ò lè gbádùn tí ò bá sí kan á máa wà fúnra wa á jọ máa lọ́ra wa ṣùgbọ́n kíní ìjura wọn lọ. bẹ́ẹ̀ wá ni ibi tá a ti lọ òun náà ni pé ní kunna libasun lakum wa antum libasun lahunna ọlọ́run ní àfàwọn ìyàwó yín àfi wọ́n ṣaṣọ ọ̀búra fún yín kí wọ́n máa jẹ́ fún yín gbogbo nǹkan táṣọ máa jẹ́ fún ọmọ ẹ̀dẹ́ èèyàn wà á ń tún lè bá a sún la ó nà àṣẹyìn náà láṣọ fún wọn kẹyìn náà máa jẹ́ fún wọn gbogbo ohun táṣọ máa jẹ́ fọmọ ẹ̀dá ènìyàn alimallahu annakum kuntum takhtanuna anfusakum gbogbo ilé tẹ̀ ń dánlọ́gbọ́n tẹ̀ ń dálọ́gbọ́n tẹ́lẹ̀tẹ́lẹ̀ láti bẹ̀rẹ̀ tẹ̀ ń jàǹbá ẹ̀mí ara yín tẹ̀ ń tan ara yín gbogbo ẹ̀ lọ́lọ́wọ́n bá mọ̀ alimallahu أنكم كنتم تختانون أنفسكم فتاب عليكم وعفى عنكم pé gbogbo tẹ́ ń yọ tẹ́ ń yọ jẹun ẹlòmíì tó ti dé lẹ́yìn mọ́gírìbù tó ti gbàgbé sùn lọ nígbà tí ó fi jí tó yẹ kó bẹ̀rẹ̀ sí gba àwẹ̀ ẹ̀bẹ̀ tó wá lọ jí omi mu pé ọ̀fun ń gbẹ ó tó bẹ́ẹ̀ náà gbà tí ò tí ì bọ òfin yẹn lé lé wọn lára ńgbà náà wọ́n máa wá jí omi mu ẹlòmíì máa jí oúnjẹ jẹ yóò ṣẹnu mẹ́rẹ́ yóò gbààwẹ̀ tó kù ẹlòmíì yóò yọ ìyàwó ẹ̀ bá sùn yóò ṣẹnu mẹ́rẹ́ kò ní san kankan ṣùgbọ́n ńgbà tọ́lọ́wọ́n bá rí pé kíní ìlè fún wọn wọn ò rí òfin yìí tẹ̀lé ọlọ́run fi wá ṣe ni ìrùn fún ọlọ́run sọ fún wọn pé ní alima allahu ọlọ́run ọba mọ̀ anakum kuntum takatanuna anfusakum pípẹ́ ní ẹ máa ń jàǹbá ẹ̀mí ara yín ẹ̀ ń tan ara yín jẹ torí a bá ṣe lọ́hùn ọlọ́run kọ́ la ṣe nǹkan fún ara wa la ṣe nǹkan fún ẹni tó bá ṣe nǹkan torí pé gbogbo ohun tá a bá ṣe ọlọ́run kọ́ ló ń dùn ara wa là ń ṣe yorùbá máa ní òṣè mí ara ẹ ló ń ṣe ìdí tó fi jẹ́ para wa là ń ṣe gbogbo ìgbà tá a bá ń ṣe lọ́hùn òun náà ni pé nígbà tá a bá jẹ ìyà ẹni tí ó ṣe ọlọ́run ní ẹ̀ṣẹ̀ tí ó máa gbé wọná ṣe bẹ́ẹ̀ mí ẹ̀ ló máa wà ní iná fún eternity ẹ dákun ta ló wá ṣe ọtí tó o lọ mú tọ́lọ́run pa ẹ́ láṣẹ kọ́ ọmọ mú tó wá lọ mú ni tó wá torí mímu ọtí yẹn tó fi wọnú jahannama nígbà tí jahannama bá ń jó tó bá ń jó blood tó ń jó ẹ tó ń jó ẹ tó ń jó ẹ fún eternity ẹ dákun ta ló wá ṣe jàǹbá fún gbà náà ara ẹ náà ló ṣe jàǹbá fún tọ́lọ́run bá pa wá láṣẹ pé ká ṣe nǹkan tá a ṣe tó bá dìgbà tá a máa jẹ ìyá ẹ̀ ìbáwá là jẹ ìyá ẹ̀ fúnra wa nǹkan tá a wá ṣe yẹn ta la fi ṣèkà fún ṣe bára wa la ṣèkà kalẹ̀ dè fúra wa la máa jẹ ìyá ẹ̀ tọ́lọ́n bá ní kó má ṣe nǹkan tó wá lọ ṣe ebi tó ṣe yẹn wàá padà jẹ ìyá ẹ̀ ṣùgbọ́n wọn náà ló máa jẹ ìyá ẹ̀ ara ẹ ló ṣẹ ó jàǹbá ara ẹ ní gbogbo ìgbà táwa fi ń ṣe lọ́wọ́ à ń jàǹbá ara wa ni à ń ṣe ìkà fúnra wa à ń dájú ara wa ni gbogbo ìgbà táwa ń ṣe lọ́wọ́ tó ń pa àwọn ọmọ padà jẹ ìyá ẹ̀ kò ṣe pẹ́ṣẹ̀ tá a ṣẹ̀ nísìn ẹnìkan la ṣẹ̀ kalẹ̀ dè ọmọ tó ṣẹ̀ nísìn kò ń ṣe bàbá ẹ̀ ni wọ́n mọ̀ fìyà ẹ̀ jẹ ìyàwó tó ṣẹ̀ kì í ṣọkọ ẹ̀ ní wọ́n máa fi ẹjọ́ ọkọ tó ṣẹ̀ kì í ṣe ìyàwó náà máa fi ẹjẹ́ ìwọ náà ló máa padà jẹ nǹkan ẹ̀ tó ara ẹ̀ ló ń ṣe kò ń ṣe ọlọ́run kí èèyàn wá wò ṣùṣù kó wá ní á ah, ọlọ́run pa mí lọ́mọ ìrẹ̀ ní sìn ẹ mọ́ ó kàn ń sọ́fà ara ẹ̀ tó máa padà jẹ ìyà àìsín tó sìn. á ah, ọlọ́run ò dá mi lóhùn àdúrà tí mo gbà kò dá mi lóhùn gbogbo nǹkan tí mo ń béèrè lọ́wọ́ ẹ̀yìn dẹ̀ni kí ọmọ gbogbo òun tó kí o máa padà jẹ yẹ o kàn ń ṣe jàǹbá fúnra ẹni gbogbo eléyìí tó ń sọ ó ṣe kó fẹ́ ah ẹrú mi yìí ó ti bínú kò ní sìn mí mọ́ ti bá ṣe báyìí fún a ó ti bínú ó ti lóun ò ní kírun mọ́ torí pé mi ò gbàdúrà ẹ̀ ìyẹn gbóhùn àwọn èèyàn kan lọ́hùn ó kàn tán rẹ ni ó ṣe jàǹbá fún rẹ. ọlọ́run sọ fún àwọn mùsùlùmí gbà náà pé ní alimallahu annakum kuntum takhtanuna anfusakum ọlọ́run bá mọ̀ pé ń jàǹbá ara yín aleikum wa afa ankum ṣùgbọ́n ọlọ́run ti ó sì ṣàmójúkúrò fún yín níbi gbígba títúbà wọn àti ìṣàmójúkúrò fún wọn àwọn àfáà ní òun lọ́lọ́run ọba fi wá sọ àyà ìkalẹ̀ fún wọn pé irun tó le fún yín tẹ̀ ń torí ẹ̀ jàǹbá ara yín ọ̀dà àti wá ṣe lẹ́tọ̀ọ́ fún yín nísìn ẹ wá máa ṣe freely nísìn ẹ máa ṣe freely nísìn tó bá ti dalẹ̀ ẹ máa ẹ máa kàn ẹ máa kàn àwọn ìyàwó yín ẹ máa kàn wọ́n àti ṣe lẹ́tọ̀ọ́ tó bá dalẹ̀ lẹ́yìn tẹ́ bá tó bá ti tásìkò ṣe ẹ máa ṣínú lọ ẹ máa jẹun lọ àti ṣe lẹ́tọ̀ọ́ fún yín fala'ana ọlọ́run wa ní nísìnyí o bashiruhunna wabtagu ma kataballahu lakum nísìnyí ẹ máa súnmọ́ àwọn ìyàwó yín bashiruhunna ẹ máa súnmọ́ wọn ẹ máa bá wọn ní àjọṣepọ̀ ẹ máa bá wọn lò wabtagu ẹ sì máa wá wọn bá ṣe lẹ́tọ̀ọ́ fún yín lára ara wọn ẹ máa wá sọ́dọ̀ wọn ká lára àwọn nǹkan tọ́lọ́wọ́n bá kọ fún wa lára àwọn ìyàwó wa àti lára ìyàwó náà sọ́dọ̀ ọkọ òun náà ní ká súnmọ́ra wa ká bí abùkátà kò sí tó burú bẹ́ẹ̀ lọ́sàn-án àní alẹ́ àwẹ̀ lóru àwẹ̀ ẹ máa kanra yín ẹ máa bí abùkátà lọ. kí wàá ní bíbí abùkátà bẹ́ẹ̀ náà la máa bí abùkátà nígbà tí èsì inú ọjọ́ àwẹ̀ náà a máa bí abùkátà bá a ti sọ ṣáájú kò gbọ́dọ̀ sí èèyàn tó wá sọ pé torí pé a wà nínú Ramadan à ń gbàwẹ̀ lọ́wọ́ ìfẹ́ káwẹ̀ ìfẹ́ àwẹ̀ funfun lèmi ń gbà inú àwẹ̀ funfun èèyàn kì í súnmọ́yàwó kò sí yẹn nínú Islam nínú Islam ẹ mọ̀ kanra yín lọ lásìkò tí ìṣinú bá wà ẹ mọ̀ kanra yín àtọkùnrin àtobìnrin yín Ọlọ́run bá ṣe lẹ́tọ̀ fún yín bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá kanra yín náà àwọn ọkùnrin àtobìnrin ìbálòpọ̀ ọkùnrin àtobìnrin ìyún náà ní ẹ̀kọ́ táwọn àfa kọ́ wa tó gbọ́dọ̀ wà láàrin ọkọ àtìyàwó ìtìsíwájú ńlá ti wà ìgbádùn láti wà ń bẹ fáwọn méjèèjì kò gbọ́dọ̀ jẹ́ èèyàn kan ni ó gbádùn ìbálòpọ̀ nínú òfin Islam àwọn méjèèjì ló ń láti gbádùn ẹ̀ ìgbádùn yẹn dẹ̀ gbọ́dọ̀ pé ó gbọ́dọ̀ wà satisfactory fáwọn méjèèjì kò dẹ̀ gbọ́dọ̀ sí ìkórira ń bẹ kò gbọ́dọ̀ sí ìṣe ìkórira kí wọ́n á ṣe ó ti ṣetán kò dúró dẹni kejì àwọn méjèèjì láti dúró dera wọn káwọn méjèèjì ó dé ògóńgó ìgbádùn kí wọ́n mọ nǹkan tó ń dé adùn ìbálòpọ̀ yẹn ìbálòpọ̀ ò sí fún kọkùnrin ó bí abùkátà lóhùn nìkan ìbálòpọ̀ ò dẹ̀ sí fún kóbìnrin ó bí abùkátà lóhùn nìkan ó wà fáwọn méjèèjì kí wọ́n jọ bí abùkátà lára ara wọn ìbálòpọ̀ nínú àwọn nǹkan tó essential nínú ẹ̀sìn ni torí pé ní bá a bá yọ ìbálòpọ̀ kúrò nínú ìgbéyàwó ó lè dá fìtínà sílẹ̀ nínú kọ́ídà fíkìú dẹ̀kẹ̀rẹ́ ó wà ń bẹ̀rẹ̀ pé ní ma la yatimmu l-wajibu illa bihi fa huwa wajib ihun tó bá jẹ́ ọ̀ranyàn fún wa bí jíjìnà sí ṣìnà ṣe jẹ́ ọ̀ranyàn fún wa ni nǹkan tó jẹ́ ọ̀ranyàn báyẹn bíi pé ẹ jìnà sí ṣìnà ọ̀ranyàn ní kẹ́ ẹ jìnà sí ṣìnà gbogbo àwọn factors tó máa jẹ́ ká lè achieve commandment yẹn ọ̀ranyàn làwọn náà nínú factor tó máa jẹ́ ká achieve commandment ẹ jìnnà sí ṣìnà òun ni kí ìbálòpọ̀ ó gún régé dáadáa láàrin ọkọ àtìyàwó torí tí ìbálòpọ̀ àárín ọkọ àtìyàwó ò bá gún régé dáadáa risk wà fún ìkànnú àwọn méjèèjì kó ṣe ṣìnà wọ́kùnrin ò bá báyàwó ẹ̀ lò dáadáa tó ìyàwó ṣeé kó lọ ṣe ṣìnà bíyàwó ò bá dẹ̀ bọ́kọ ẹ̀ lò dáadáa ọkọ ṣeéṣe kó lọ ṣe ṣìnà gbogbo nǹkan tó bá dẹ̀ máa fa kíyàn kọ dé àṣẹ ọlọ́run haram lòun náà fún rẹ̀ so kíyàn má ṣe kó jẹ́ kíyàn lọ ṣe education fún kíyàn lọ kọ́ṣẹ́ lérí ẹ̀ ní kíyàn lọ kọ́ kódà àìlè lájọṣepọ̀ déédéé ó wà lára àwọn condition táwọn àáfàá láàlẹ̀ tí máa jẹ́ kí ìgbéyàwó jẹ́ haram fẹ́lómi ọkùnrin tí ò bá ní agbára láti bóbìnrin lájọṣepọ̀ ìgbéyàwó lè jẹ́ haram fún tó bá yẹ pé ní kò sọgbọ́n tó fẹ́ dá sí kò lè satisfy obìnrin náà ni ó mì pé obìnrin tó bá fẹ́ ó wà liable sí ó fọ́ọ̀lù sínú ṣìnà irú ọkùnrin bẹ́ẹ̀ haramu ni kó fẹ́yàwó torí yóò kàn kó obìnrin yẹn sí dààmú yóò kó sí pìtìnà àwọn nǹkan míì náà wà tó máa jẹ́ kí ìgbéyàwó jẹ́ haramu fẹ́ lómi ṣùgbọ́n èyí tá a fẹ́ lò ń bẹ̀ náà ni ti ìbálòpọ̀ láàrin ọkọ àtìyàwó iṣẹ́ tó wà láàrin àwọn méjèèjì ni satisfaction bẹ̀ ó gbọ́dọ̀ wà ń bẹ̀ fáwọn méjèèjì wal ana bashiruhunna ọlọ́run ní níwà yìí ẹ máa súnmọ́ àwọn ìyàwó yín wabtagu ma kataballahu lakum wabtagu ma kataballahu lakum ẹ máa wá wá ìwọ̀n tá a kọ fún yín lára ara wọn wakulu washrabu hatta yatabayyana lakumul khaytul abyadu minal khaytil aswadi minal fajr wakulu washrabu bá ti ṣe lẹ́tọ̀ọ́ fún yín kẹ́ máa bá àwọn àyàwó yín lájọṣepọ̀ àti kẹ́ máa bá àwọn ọkọ yín lájọṣepọ̀ bẹ́ẹ̀ náà la ṣe lẹ́tọ̀ọ́ fún yín kẹ́ máa jẹ kẹ́ máa mu ẹ máa jẹ ẹ máa mu títí nígbà tọ́lọ́run kọ́kọ́ sọ àyà yìí kalẹ̀ wọ́n níbi tọ́lọ́run ti dúró náà ni pé ní ẹ máa bá wọn lájọṣepọ̀ ẹ sì máa jẹ kẹ́ sì máa mu àwọn èèyàn bá tọ́ba bẹ́ẹ̀ sí celebrate pé ẹ ọlọ́run ti tú wọn lẹ̀ tọ́ba ti ṣínu láti mọ́gìrìbù tí wọ́n ti ṣínú yẹn wọ́n mọ̀ jẹun lọ náà ni títí tílẹ̀ ó fi mọ́ kedere ni wọ́n mọ̀ jẹ lọ títí tílẹ̀ ó fi mọ́ kedere lọ́lọ́wọ́n ni wọ́n mọ̀ jẹ lọ ọlọ́run wá sọ fún wọn pé àtayẹtabayẹn lakum lẹ́kẹ́tìlá abiyad mina lẹ́kẹ́tìlá aswad mina lẹ́kẹ́tìlá aswad ibi tó dúró tó dúró dé ńgbà tó kọ́ sọ̀kalẹ̀ ni ẹ máa jẹ ẹ máa mu títí tí òwú funfun yóò fi ẹ fi lè dá yàtọ̀ mọ̀ láàrin òwú funfun àti òwú dúdú àfà àwọn èèyàn wọ́n máa wá jẹun láti mọ́gìrìbì yẹn wọ́n máa jẹun wọ́n máa mu wọ́n wá so èèyàn kan wàá so òwú dúdú mọ́ ẹsẹ̀ ọ̀tún yóò so òwú funfun mọ́ ẹsẹ̀ òsì yóò máa wá jẹun lọ títí títí tó máa fi lè wo ẹsẹ̀ tó máa fi rí òwú dúdú báyìí tó máa rí òwú funfun báyìí kó tó stop láti kò bá jẹ láàárọ̀ ìdèrè lẹ́yìn àlìfájàre wọ́n máa wá jẹ́ lọ bẹ́ẹ̀ as far as tó bá ti lè confam fúnra ẹ̀ pé à èmi ò tí ì rí mi ì tí ì lè dá yàtọ̀ wọn láàrin dúdú àti funfun dúdú àti owó funfun báyìí òun máa jẹun ló máa fi iṣẹ́ excuse yóò máa fi jẹun lọ ọlọ́run wá sọ remaining part kalẹ̀ pé mina àlìfájìr ní àlìfájàre ibẹ̀ náà la falà sí fún yín lálùfájàre ibẹ̀ la falà sí fún yín anábìwá Muhammad sallallahu alayhi wa sallam ló wá júwe fáwọn èèyàn pé òwú dúdú àtòwú funfun tọ́lọ́run bá sọ yìí kì ṣe òwú gangan fúnra ẹ̀ daylight daylight lòwú funfun òru òun lòwú dúdú nígbà tí ẹ bá ti rí daylight tó ti ń wọnú òru tó ru ò ti ru bí ti ru bọ̀ wá tẹ́lẹ̀ mọ́ ìgbà yẹn ní jẹ́ àlìfájàre ìgbà yẹn ni kẹ́ ẹ kẹ́nuró níbi jíjẹ àti mímu bọ́lọ̀ ti ṣe clarification ẹ̀ bọ́lọ̀ ti ṣe clarification ọ̀ fáwọn èèyàn nìyẹn pé tẹ́ ẹ bá ń jẹ tẹ́ ẹ mu tẹ́ ẹ ń bá àwọn obìnrin yín lájọṣepọ̀ tó bá ti dàlè fájàre gbogbo ohun tẹ́ ẹ bá ń jẹ tẹ́ ẹ bá ń mu ẹ dá dúró ń bẹ̀ èyí tó bá kù lẹ́nu èèyàn lọ́wọ́lọ́wọ́ ń gbà náà èèyàn ó parí ìyẹn èèyàn ò ní kọ́ jáde yóò parí ìyẹn yóò jẹ́ kí èèyàn lọ ṣùgbọ́n kò wá ní fi nǹkan míì sẹ́nu mọ́ lẹ́yìn ìgbà náà ẹni tó wà nídìí ìbálòpọ̀ tí àlùfájàrí dé bá lórí ìyàwó ẹ̀ àbí lábẹ́ ìyàwó ẹ̀ dẹ̀ ni ẹni tálùfájàrí bá dé bá a ní ipò bẹ́ẹ̀ ó máa disengage lásìkò ìgbà yẹn tí wọ́n bá fi lè continue wọ́n bá mèkì ẹni mọ̀fù lẹ́yìn bẹ́ẹ̀ tálífàjáre ti jáde tó ti yọ bá wọn lórí in the act tí wọ́n stop tán kàn sí wọn láwẹ̀ ìjọ náà ṣùgbọ́n tálífàjáre bá yọ bá wọn lórí ní position tí wọ́n wà tí wọ́n jọ ń lájọṣepọ̀ lọ́wọ́ tí wọ́n stop tí wọ́n disengage lẹ́ẹ̀kan náà ó máa bá àwẹ̀ wọn lọ àwẹ̀ wọn lọ bẹ́ẹ̀ bó tilẹ̀ jẹ́ pé ní àwọn méjèèjì ti wà ní ipò jánábà àwọn àfáàní wọn láwẹ̀ bẹ́ẹ̀ náà tí wọ́n lọ wẹ̀ ṣùgbọ́n the fact pé ó bá wọn nídìí jánábà ni kò bà àwẹ̀ wọn jẹ́ wọ́n kàn lọ wẹ̀ náà ni wọ́n sì máa bá àwẹ̀ wọn lọ bẹ́ẹ̀ lóde wọn gbà pé wọ́n dá dúró lẹ́sẹ̀ kan náà nígbà tí àlùfájàre tó bá wọn lẹ́nu ẹ̀ bẹ́ẹ̀ náà wá ní ọkùnrin àti obìnrin gẹ́gẹ́ bí torí pé ọlọ́run ọba ọlọ́run ọba fókọ́ọ̀sì lé ìbálòpọ̀ ọkùnrin àti obìnrin níbi àyà yìí torí importance ẹ̀ òun ló ń jẹ́ ká máa ká máa parẹ́ ká máa sọ̀rọ̀ ń pa ká máa sọ̀rọ̀ ń pa yìí so torí pé ó important náà ọlọ́run bá sì ṣe sọ nínú àwẹ̀ káwọn èèyàn lè mọ importance ẹni tó wá mú ọlọ́run ọba tó ṣe nǹkan náà lẹ́tọ̀ọ́ ní tí iṣẹ́ ẹ̀tọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ especially fáwọn tí wọ́n ṣáájú wa tí wọ́n ti ń gbàwẹ̀ tọ́lọ́run bá ti yan àwẹ̀ fún nígbà tí Islam wá dé nǹkan táwa náà adopt tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni tọ́lọ́run bá sì wá change ẹ̀ pé ní ọ̀dà ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́ báyìí ni kẹ́yìn ọmọ ṣe ti yín àwẹ̀ ti yín nínú àwẹ̀ tẹ́yìn bá lájọṣepọ̀ pẹ̀lú ìyàwó yín ẹ̀tọ́ ni orípa ànábùwà Muhammad sallallahu alayhi wa sallam nígbà táwọn kan wá bá tán wá sọ pé ah Eh, zahaba aludusur bil ujur àwọn tí wọ́n ti ṣáájú àwọn ti gba gbogbo ẹ̀san tán àwọn ti sin lọ́hùn jà wá lọ wọ́n ti gbẹ̀san gbogbo ẹ̀san pàápàá ànábì ní kò rí bẹ́ẹ̀ gbogbo tẹ̀síbí àti tẹ̀yìn náà bá ṣe sọ́dákọ̀ ni gbogbo dáadáa tẹ̀yìn náà bá ṣe gbogbo àzíkiri tẹ̀yìn náà bá ń ṣe gbogbo gbólóhùn orúkọ ọlọ́run tẹ̀ bá ń rántí tẹ̀ bá ṣe sọ́dákọ̀ ni ó máa jẹ́ ládàá lẹ́yìn mọ̀ fi gbà lọ́dọ̀ ọlọ́run tẹ́ bá kú gba àwọn ládàá ìjọ ẹ bá àwọn tí wọ́n ti ṣáájú yín ní tẹ́ wàfí ibodè adìkún níbi ìbálòpọ̀ yín gan láàdá ń bẹ̀ ń bẹ̀ ẹ́ àwọn èèyàn wá tún bẹ̀rẹ̀ lọ́wọ́ kan sí pé dákun ó sọ nǹkan lẹ́ẹ̀kan pé tí a bá ń lájọṣepọ̀ pẹ̀lú àwọn ìyàwó wa a gba ní bẹ́ẹ̀ ni sẹ́yìn ò rí pé tẹ́ ẹ bá lọ lájọṣepọ̀ pẹ̀lú ẹni tí èsì ìyàwó yín tẹ́ ẹ bá fi tí ò dálẹ̀ tẹ́ ẹ ṣe èyí tó da èyí tó lẹ́tọ̀ tó ń jẹ́ ìbálòpọ̀ pẹ̀lú àwọn ìyàwó yín ẹ̀san lẹ́tọ́ máa gbà so every single uh, act of ìbálòpọ̀ tẹ́ ẹ bá ń ṣe lọ́kọláyà bó ti jẹ́ pé ìbádùn bẹ́ńbẹ̀ fún yín bẹ́ẹ̀ náà lẹ́tọ́ máa wá gba ẹ̀san dáadáa lọ́dọ̀ lọ ládàá bẹ́ńbẹ́ ọkọ àti ìyàwó bára wọn ní àjọṣepọ̀ ṣùgbọ́n kí wọ́n wá ṣe lọ́nà tó tọ́ wọ́n make sure pé ní àwọn méjèèjì ni wọ́n rí adùn bẹ̀ so ọ̀rọ̀ ìbálòpọ̀ láàrin ọkùnrin àti obìnrin láàrin ọkọ àtìyàwó yìí ohun tó lẹ́tọ̀ọ́ sí ọkọ àtìyàwó kí wọ́n mọ̀ ń pa ẹ̀ dáadáa kí wọ́n wádìí ń pa ẹ̀ dáadáa kí wọ́n wádìí ń pa ara wọn dáadáa oníkálukú ó mọ kí ni tó dùn mọ́ èkejì torí pé ẹ̀tọ́ àwọn méjèèjì lọ́wọ́ ara wọn òun náà ni kí wọ́n satisfy ara wọn níbi ọ̀rọ̀ ìbálòpọ̀ yìí ọlọ́run bá kí ó má ṣàì ṣe ní ìrọ̀rùn fún kó wa wa ọlọ́run wa continue mi mọ̀ mi mọ̀ bóyá a máa dúró a máa gba question and answer àbí máa ṣe lọ náà. Now, Jazakallah khairan, uh, Imam. Now, so if we have any questions, please feel free to ask, or you could type it on, in the chat, inshallah. So, am I better? Somebody any question? I just got in two seconds. Tabani Beri, any contribution? Naam, bismillah. Naam, ọlọ́run wá sọ fún wọn wípé ní tó bá ti di lálẹ́ tẹ́ bá ti ṣínú tán ohun tá a ṣe léwọ̀ fún yín tẹ́lẹ̀tẹ́lẹ̀ tá a gbà fún yín tẹ́lẹ̀ àti ṣí yín lẹ̀ ẹ máa súnmọ́ wọn ẹ máa jẹun ẹ máa mu àtayatabayana lakumu lakaitul abiyad mina lakaitul aswad mina alfajir títí ẹ máa fi dá funfun mọ̀ yàtọ̀ sí dúdú ní alifajari nígbà tí alifajari bá ti yọ ọ́ thumma atimmu siyama ila layl tálẹ̀ fájàre bá ti wá yọ ẹ̀ wá mẹ́nuro gba àwẹ̀ yín kẹ́ ẹ má jẹ kẹ́ mu títí tí yóò fi di òru ẹ má jẹ ẹ má mu ẹ má sọ̀rọ̀ àlùfàǹṣá ẹ má fi ẹnu yín àbí ara yín fi ṣe nǹkan tí ò lẹ́tọ̀ọ́ torí n ti ń jẹ́ sọ́wọ́mù n ti ń jẹ́ síyáàmù òun náà ni kéèyàn má jẹ kéèyàn mọ̀ mu kéèyàn sì má fi ẹnu sọ nǹkan tí ò dáa kì í ṣe kéèyàn má jẹ kéèyàn má mu nìkan ní tí ń jẹ́ síyàmù kéèyàn má jẹ kéèyàn má mu kéèyàn sì má fi ẹnu sọ nǹkan tí ò dáa. bí anabiwa muhammad sallallahu alayhi wa sallam torí èyí tó mọ́ àwọn èèyàn lára òun náà ni kéèyàn má jẹ kéèyàn má mu ṣùgbọ́n ẹni tí ò bá jẹ tí ò bá mu ṣùgbọ́n tó ń fẹnu ẹ̀ sọ tí ò dá tí nǹkan tí ò dá ń jáde lẹ́nu ẹ̀ so èyí tó máa wọnú ẹnu náà ni oúnjẹ àti mímu Tọ́ ní ká má jẹ ká má mu èyí tó máa wọnú ẹnu nìyẹn èyí tó máa jáde lẹ́nu náà tó máa ba àwẹ̀ náà wà òun ni ọ̀rọ̀ tí ń jáde yìí gbogbo nǹkan tí ò bá máa jáde lẹ́nu wa nínú tá a lọ́wọ́ tí ìbá aṣọ orúkọ ọlọ́run là ń pè ọ̀rọ̀ ni gbọ́dọ̀ reflect ìbẹ̀rù ọlọ́run irun tá a bá máa fẹ́ síta sáwọn èèyàn ó gbọ́dọ̀ níbẹ̀rù ọlọ́run nínú èyí tó fi dáa náà ni kó jẹ́ orúkọ ọlọ́run là ń pè gbogbo ìgbà ṣùgbọ́n ó lè má possible fẹ́ lómi kó máa kọ orúkọ ọlọ́run ẹlòmíì lè ṣe meeting ẹlòmíì lè máa bá àwọn èèyàn sọ̀rọ̀ gbogbo nǹkan téèyàn bá máa ṣe kó máa reflect ìbẹ̀rù ọlọ́run tó máa gba ẹnu èèyàn jáde ó gbọ́dọ̀ máa reflect ìbẹ̀rù ọlọ́run nǹkan kan ò sì gbọ́dọ̀ wọnú ẹ̀ bíi oúnjẹ àbí mímu ànábì fún wọn sọ fún wa pé ní mọ́lẹ́mì yáda mọ́lẹ́mì yáda mọ́lẹ́mì yáda qawla zur wal amala bihi falaysa lillahi haja fi an yada ta'amahu wa sharabahu ẹni tí ò bá lè fi ọ̀rọ̀ tí ò dálẹ̀ àti ìhùwàsí pẹ̀lú bẹ́ẹ̀ ẹni tí ò bá lè filẹ̀ nínú ààwẹ̀ tó dẹ̀ ló ń gbàwẹ̀ lọ́wọ́ tí ò jẹun tí ò mu anabiwa muhammad sallallahu alayhi wa sallam ó ní irú ẹni bẹ́ẹ̀ kò ní ìdí kó má jẹ kó má mu o má waste time rárá lọ jẹun kó lọ mu tó ráwẹ̀ ò pé àwẹ̀ ò pé nígbà tó yẹ kó ń jẹ àti mímu nìkan ló ò ṣe èyí tó kù tó máa fi complete àwẹ̀ ò ń ṣe yún bí kó máa sọ̀rọ̀ tí ò dá jáde lẹ́nu àbí kó máa hùwà tí ò dá kó máa ṣe ṣe ìṣe tọ́lọ́wọ̀n bá kọ̀ àwẹ̀ ò pé ńgbà náà kúkú lọ jẹ kó lọ mu ó pè ẹ́ ju àwẹ̀ ò gbà so ẹ̀hún ló fi ń tọ́ka sí pé ní ara nǹkan tó máa jẹ́ káwẹ̀ wá ó complete òun ṣe ká má jẹ ká má mu nìkan nínú ẹ̀ náà ni ká má sọ nǹkan tí ò dáa jáde lẹ́nu wa thumma atimmu siyama ila al-layl ọlọ́run wa sọ fún wa pé bẹ́ẹ̀ ni kẹ́ wá kóra ró ẹ kẹ́nu ró ẹ sì kóra ró títí di lóru tó bá di lóru àtúnyín lẹ̀ kẹ́ jẹ kẹ́ mu ṣùgbọ́n àtúnyín lẹ̀ níbi kẹ́ má sọ nǹkan tí ò dáa àtúnyín lẹ̀ níbi kẹ́ má sọ nǹkan tí ò dáa torí pé gbogbo oṣù àwẹ̀ yìí pátá Ni ìbáàdà gbogbo ẹ̀ inú ẹ̀ àtọ̀sán ọbẹ̀ àtòru ibẹ̀ náà là ń sin lọ́hùn inú ẹ̀ náà la ti fẹ́ àtẹ́ẹ̀nì gbogbo ohun tá a fẹ́ àtẹ́ẹ̀nì tí ń jẹ́ tẹ́kùà tẹ́kùà yẹn òun ni ìbẹ̀rù ọlọ́run ẹni tó bá ń sọ̀rọ̀ tí ò dáa even tí ò bá gbàwẹ̀ lọ́wọ́ kò lè àtẹ́ẹ̀nì ìbẹ̀rù ọlọ́run nínú nǹkan tá a sì fẹ́ àtẹ́ẹ̀nì nínú oṣù àwẹ̀ tá a wà ń bẹ̀ òun náà ni àforíjì látọ̀dọ̀ ọlọ́run ẹni tó bá ń wá foríjì ó ń fi ọ̀sán àwẹ̀ ó fi mẹ́nu ró ó fi ń wá foríjì ó wá di alẹ́ ìgbà tó jẹun tán ó wá lọ ń fẹnu sọ̀sọ́kùsọ ó tún gba ẹ̀ṣẹ̀ kún ẹ̀ṣẹ̀ sẹ́ni tó fẹ́ kán forí ẹ̀ṣẹ̀ tàná jì òun ó wá ń gba tèmi tábà tiẹ̀ fi tàná jì ó ti replace ẹ̀ pẹ̀lú tèmi tó tó bá ti di alẹ́ tá a bá a bá ṣe ṣí yín lẹ̀ ẹ máa bá àwọn ìyàwó yín sùn ẹ máa jẹ ẹ máa mu títí di lóru àṣì yín lẹ̀ ń bi pé kẹ́ má sọ nǹkan tí ò dáa. tánàbí Muhammad sallallahu alayhi wa sallam tó fi wọ́n sọ pé ah, ó mà ṣe fún ẹni tó ṣe wípé ní ó bá Ramadan ò bá láyé ó wá gbà á láti bẹ̀rẹ̀ ó tún wá jáde kúrò Ramadan náà bó ti wá bẹ̀rẹ̀ Ramadan tó fi bá a dé parí kò rí ìyọnu Ọlọ́run débi tó máa ráforíjì Ọlọ́run ah kò sẹ́ni tó ń ṣe tó ń tó ṣe é gbé abẹ́ni tó ṣe òfò abẹ́ni tó ṣe àdánù tóró ẹni bẹ́ẹ̀ ẹni tí Ramadan bá láyé Ramadan best opportunity ẹ̀ láti ráforíjì ni express way tó lè fi ráforíjì àforíjì téèyàn máa rí nínú Ramadan gbogbo oṣù tó kù ní odidi ọdún èèyàn ò ní ríro àforíjì bẹ́ẹ̀ ó tún di Ramadan tó ń bọ̀ kéèyàn tó tún rí opportunity tí Ramadan yìí mú wá fún kéèyàn wà ní Ramadan yìí kó mọ́ wà lu opportunity bẹ́ẹ̀ kó fi ráforíjì ọlọ́wọ́n ọba kí Ramadan mi tó dé nabi wa Muhammad sallallahu alayhi wa sallam onírú ẹni bẹ́ẹ̀ òun lẹni tó fi ń ṣòfò jù láyé òun lẹni tó fi ń ṣàdánù tó fi ń ṣe àdánù jù ní láyé nínú nǹkan tó tún wá jẹyọ nínú àyà yìí ní láàrin ọkùnrin àtobìnrin òun náà ni ọ̀rọ̀ àìfẹ́yàwó bá a ti kà á láti bẹ̀rẹ̀ ìpè ọlọ́run ọba ó dá wa lákọ àtabo ó sì ṣe wá pé ká wà interdependent lé ara wa bẹ́ẹ̀ náà làwa rí nínú wa táwọn kọ̀ táwọn kọ̀ wọ́n kọ̀ àti fẹ́yàwó wọn gbà á wọlé lọ́dọ̀ tiwọn pé kò ò fẹ́yàwó eléyìí náà ò sí nínú eléyìí náà ò sí nínú ṣe sí Islam kéèyàn mọ́ fẹ́yàwó especially ẹni tó bá ní agbára bẹ́ẹ̀ orí ìtànàbíwá Muhammad sallallahu alayhi wa sallam tó sọ fún wa náà ni pé ní ya ma'ashara shabab man istata'a minkumul ba'a falyatazawwaj wa illa ẹni tó bá lágbára nínú yín ó fẹ́ ìyàwó ó fẹ́ ìyàwó téèyàn bá ti wá lágbára ọ̀ranyàn ni fún lára condition tí ìfẹ́yàwó ìgbéyàwó fi máa ń jọ̀ràn èèyàn náà ni kéèyàn ní agbára ẹ̀ téèyàn bá ti lágbára ẹ̀ yóò sí nǹkan tó kọ díẹ̀ ọ̀ranyàn ni fún ẹni bẹ́ẹ̀ láti fẹ́yàwó. bá a ti sọ ṣáájú àwọn nǹkan kan wà àwọn condition kan wà ó máa ṣe ìgbéyàwó ní haramu fún yàn ara àwọn nǹkan tó máa ṣe ìgbéyàwó ní haramu fún yàn òun ni ọkùnrin tí ò ní agbára láti satisfy obìnrin sexually because sexual satisfaction òun náà ni means tí lára means tí èèyàn máa fi lè avoid ìṣìná tó jẹ́ ọ̀ranyàn fún wa láti avoid ìṣìná As sì sọ kọ́ídà fíkìú tó sọ wípé ní mọ́láyẹ̀ tí mọ̀lúwájib illa bihi fa huwa wájib irun tí ó bá wà required láti fulfil obligation kan òun gangan fúnra rẹ̀ obligation lòun náà tó tó bá pé marriage ló wà ló jẹ́ obligation fún ẹ láti avoid ìṣìná marriage ti di obligation lẹ̀ lórí tó bá ṣe pé ní ìbálòpọ̀ ló jẹ́ obligation fún ẹ láti avoid ìṣìnà ìbálòpọ̀ yẹn jẹ́ obligation lẹ̀ lórí fẹ́ni tí ò ní agbára bẹ́ẹ̀ àṣe ìgbéyàwó ní èèwọ̀ fún lọ́kùnrin àti lóbìnrin ẹlẹ́ẹ̀kejì òun lọ́kùnrin tí ò ní owó láti gbé bùkátà obìnrin ó dẹ̀ mọ̀ ipò òun ò ní agbára láti gbé bùkátà obìnrin yẹn so àsìkò ní agbára ẹ̀ kò lọ́nà kò ní ọ̀nà tó lè fi rí agbára bẹ́ẹ̀ láti gbé bùkátà obìnrin yẹn àpẹẹrẹ ẹbẹ òun lẹni tó jẹ́ pé social status yẹ kò sí obìnrin tó wà ní social status bẹ́ẹ̀ gbogbo obìnrin tó ní pátá tó wà láyé àbí tó wà ní sàkání ẹ̀ higher status ni wọ́n wà taste wọn high ju nǹkan tóun gangan lè afford lọ títí tó máa fi rí obìnrin tó wà within taste tóun máa lè afford gbogbo obìnrin tó wà ní sàkání ìgbéyàwó jẹ́ ìwọ̀ fún lásìkò gbà tó bá lọ fẹ́ tí taste ẹ̀ tí ò ní lè maintain tí ò ní lè bọ́ tí ò ní lè feed ẹ̀ ó sátẹ̀lì pé ó máa fi ebi pa ẹni yẹn ni tẹ́ni yẹn bá dẹ̀ bímọ fún náà ó máa fi ebi pa ọmọ yẹn ni obligation dẹ̀ ni fún yàn láti tọ́jú ìyàwó tó bá fẹ́ àtàwọn ọmọ tó bá bí tó bá ti wá jẹ́ pé láti ìpìlẹ̀ kò ní means tó máa fi ṣe bẹ́ẹ̀ kò gbọdọ̀ fẹ́ yàwó. nínú ẹ̀ òun náà ni ẹni tó bá ní àrùn kan lára tó bá ní àrùn kan lára tó wà transmittable ó máa pa ẹnì kejì lára òun náà ò gbọdọ̀ fẹ́yàwó tó bá dúró obìnrin náà ni òun náà ò gbọdọ̀ fẹ́ ọkọ a ṣe ìgbéyàwó léèwọ̀ fún ẹni bẹ́ẹ̀ náà nínú nǹkan tí máa jẹ́ kígbéyàwó jẹ́ èèwọ̀ òun náà ni kéèyàn má lè bímọ yàní ẹni tó ti wà certified pé obìnrin kan ti yọ wúńbù ẹ̀ nísìnyí for example nígbà tó tó sí ọ̀nà yàní ó mọ̀ pé kò sí nǹkan kan àbọ̀ wọ́n ti diagnose ẹ̀ pé o ní condition kan báyìí o ajẹ́ ká ti ẹ̀kọ́ bẹ̀ pẹ̀lú eléyìí tí wọ́n ti yọ owó ń bọ̀ tó ti sátẹ̀lì pé ìsọ́nà ah, tẹ́lẹ̀ fẹ́ fi gbà tó fẹ́ fi gbà lóyún tó fẹ́ fi gbà bímọ irú ẹ̀ méjì lọ́rọ̀ ẹ̀ pín sí ìmọ̀ kó fẹ́ ẹni tó ti bímọ tí ò ṣe bùkátà sí à ń bímọ mọ́ ṣùgbọ́n kò gbọ́dọ̀ fẹ́ ẹni tí ò tí ì bímọ rí bí ó bá wá fẹ́ ẹni tí ò tí ì bímọ rí ó gbọ́dọ̀ disclose ìfẹ́ nìyẹn mo ní nǹkan báyìí o ilé bímọ o kẹ́ni ẹ wá decide nínú ara rẹ̀ pé ah, mo sì máa fẹ́ bẹ́ẹ̀ náà ṣùgbọ́n máa fẹ́ ìyàwó mi tó máa ṣe tó bí bímọ ìyẹn láti jẹ́ àjọsọ èyí tó jẹ́ pé ní bóyá wọ́n diagnose ẹ̀ pẹ̀lú ailment kan tó lè prevent pregnancy ṣùgbọ́n tí yóò sátẹ́nì pé definitely kò lè bímọ tó bá ní condition àtọkùnrin àtobìnrin náà ni ẹni tó bá ní condition kan lára ó ní láti disclose ẹ̀ torí pé àyè fi ẹ̀tàn jẹ́ fẹ́ ọkọ àdẹ̀ kì n fi ẹ̀tàn jẹ́ fẹ́yàwó lábẹ́ ṣẹ̀ríà kó wá lọ́tún ló sì gbọ́dọ̀ disclose fún ẹnì kejì ìpè nǹkan báyìí ń bẹ lára mi o mo ní medical condition báyìí o kẹ́ni ìyẹn lè wà aware from the onset kó má wá di ẹ wo àárín ẹ̀tàn ó wá dàbí ìgbà tó wọnú ẹ̀ obìnrin yẹn wá ń ètì ẹ̀ wà wá ètì ara nínú ìgbéyàwó náà ṣẹ̀ríà ò fọkàn ẹ̀rí àfẹ́ kẹ làálẹ̀ kẹ là á hanra yín oníkàlùkù make choice wọn láti decide pé pẹ̀lú tirẹ̀ ti bẹ́ẹ̀ náà mo fẹ́ fẹ́ alihamudulilayi ẹ fẹ́ ra yín bẹ́ẹ̀ náà. ṣùgbọ́n kéèyàn wá déédéé decide láàrin ara ẹ̀ lóhun nìkan èmi ò ní fẹ́yàwó yìí ni ò súnà Muhammad sallallahu alayhi kò sì sí nínú èròǹgbà ọba torí ohun ọba fẹ́ òun náà ní bá a ti ṣe yín kẹ́ ẹ sì máa bímọ fúnra yín kẹ́ ẹ máa bí kẹ́ ẹ máa ní àrọmọdọ́mọ látara ara yín. láti bẹ́ẹ̀ náà ni wípé ní àwọn tí wọ́n bẹ̀rẹ̀ ẹ̀rù yìí gẹ́gẹ́ bá a ti rí nínú ìtàn òun náà ni àwọn fárẹ̀sì àwọn ní nínú fìlọ́sọ́fì wọn nígbà náà wípé obìnrin àwọn irinṣẹ́ ìṣù làwọn obìnrin ọkùnrin ò gbọdọ̀ súnmọ́ wọn ọkùnrin dá wà ó wà ní mímọ́ kó má bóbìnrin lájọṣepọ̀ kó má bóbìnrin ní kankan nínú fílọ́sọ́fì táwọn ìyẹn ló wà lẹ́yìn wọn òun làwọn christian náà adopt irú philosophy bẹ́ẹ̀ lọ fi láwọn priest tẹ̀fi láwọn mọ̀dá àwọn ni wọ́n bìlífù wípé ní tọkùnrin bá rò pọ̀ mọ́ obìnrin kò ní wà kò ní wà spiritual kò ní attain spirituality táwọn máa fi wá jọra wọn sẹ́gbẹ̀ẹ́ kan tí wọ́n máa dá wà pé kéèyàn lè wà pure ọkùnrin tó bá ti ń bọ́bìnrin lájọṣepọ̀ kò lè pure mọ́ kò lè wà ní ipò spirituality téèyàn máa fi relate pẹ̀lú ọlọ́run báwọn ti fẹ́ inú ẹ̀sìn christianity ló wà kò sí nínú ìjọ anabiwa muhammad sallallahu alayhi wa sallam ṣùgbọ́n èyí tó jẹ́ fìtínà nínú àwùjọ wa nínú community ẹgbẹ́ islam òun náà ní ká wá rí àwọn èèyàn táwọn dúró lórí pé kò ní nǹkan kan tó wà nínú àwọn nǹkan tá kàálẹ̀ pé ó lè fà kí ìgbéyàwó jẹ́ haram fẹ́lòmíì o òun kàn wò pé ah nígbà tó lọ́run ti ní àròjá ló kọ́ wa múná aláàbì sáìdì wọ́n fàdọ́là láwọn bá dọ̀wọ̀n lábàá ọ̀bì máa ń máa ń náwó lórí maintenance obìnrin ti háì jù fún wọn máa dá náwó tòun fúnra pé òun pé kọ́kùnrin ó máa gbélé obìnrin irú yẹn ìyẹn ò sí nínú nínú lábẹ́ sunnah anabiwa Muhammad kò sì sí nínú èròǹgbà ṣẹ̀ríà bẹ́ẹ̀ náà ló wá lọ fóbìnrin náà kóbìnrin náà wá wọ rẹ̀ sùsù pé ah, tọ̀bí mi ṣe wà yìí ah, Islam ò jẹ́ sọ pé obìnrin máa wà lábẹ́ ọkùnrin kan mo fẹ́ wà tèmi mo fẹ́ wà independent mo lówó tèmi mo lè afford gbogbo nǹkan mi fúnra mi ìyẹn náà ò sí nínú sunnah anabiwa Muhammad torí wípé atọkùnrin wọn àtòbìnrin kò sí èyí tí gẹ̀zírà ò ní gbé èyí tí ò ní gbé nu wọn tí ń jẹ́ eh, desire nígbà tí desire bá dé báwo ni ó ti bí abùkátà ibi tá a ti ń rí fìtínà masturbation tó ti ń wá náà ni ibi tí fìtínà ṣìnà fóun náà ti ń wá náà ni nígbà tó lóòní fẹ́ ọkọ ṣùgbọ́n ò kì í ṣe virgin dákun ibo ni virginity ẹ gbà lọ ìwọ náà tó jọkùnrin nígbà tó lóòní fẹ́yàwó ìwọ náà ò kì í ṣe virgin ibo ni virginity ẹ gbà lọ bó ti wá dáa ká máa kíyèsí ara wa náà nù téèyàn bá ní ọmọ lákàtà nínú àwọn fìtínà tó wà ní àwùjọ wa òun náà làwọn òbí táwọn ọmọ máa dé tán wa láwọn fẹ́ ṣègbéyàwó táwọn òbí ó máa bá wọn jà lérí ẹ̀ jẹ́ káwọn òbí ká múra ká má ṣe bẹ́ẹ̀ mọ́ káwọn òbí ká wá ọ̀nà láti jẹ́ kó wọ́ọ̀kì gbogbo nǹkan tó bá jẹ́ concern wa ká wá ọ̀nà as a community ká fix ẹ̀ ó má jẹ́ pé àwọn ọmọ wa tí ti bàlágà wọ́n ti ṣetán ilé ọkọ a máa wá gbé wọn láwọn condition tí ó wà surmountable dákun ọmọ tiẹ̀ tí wọ́n ní pé dandan gbò àfi kó lọ parí kọ́lẹ́jì kó tó kó tó fẹ́ ọkọ yẹn tó dẹ̀ wù tó fẹ́ ṣẹ̀sìn tó mọ ara ẹ̀ tó mọ̀ pé òun ò lè máa ra dúró di gbogbo ìgbà tẹ̀sán ó mọ oríṣiríṣi nǹkan tí wọ́n rí ní campus tó rí ní kọ́lẹ́jì tó dẹ̀ rí ọkùnrin ẹlẹ́sìn tó tó níbẹ̀rù ọlọ́run tó ní kárákítà bánabi ṣe prescribe ẹ̀ fún wa nì ó mú wálé ẹ̀sìn ní kò gbọdọ̀ fẹ́ àfi kó lọ parí school ẹ dákun ẹ mọ̀ bóyá ọmọ tó dé tó lòun fẹ́ bóyá kò lè máa ráró ló fi sọ bẹ́ẹ̀ tí ò bá wá lè máa ráró tó bá lọ ṣe ṣìnà látara pé ẹ kọjá ẹ láti ṣe ohun tó yẹ kó jẹ́ ìbádà fún èyí tó fi ṣe ṣìnà yẹn ìbásùn tó bá tó lọ báyàn kan sùn tó fi ṣe ṣìnà kò bá máa jẹ́ ìbá kò bá máa jẹ́ ìbádà fún tí ó máa gbà ládàá lórí ẹ ṣùgbọ́n látara pé ẹ kọjá ẹ ẹ búlọ̀kì ẹ láti ṣe nǹkan rẹ láti ṣe nǹkan dáadáa ẹ ti kó ìdààmú sínú ayé ọmọ yín báyìí. ń tànàbọ̀ sì sọ fáwọn òbí òun náà ni wípé ni bí èèyàn bá wá bá yín man tardawna dinahu wa khulqahu fazawwijuhu iza atakum man tardawna dinahu wa khulqahu fazawwijuhu bí èèyàn bá wá bá yín ẹ̀ sì rí kú lẹ́sìn tẹ̀ yọnu sí ẹ̀sìn ẹ̀ máa ń pàdé ẹ̀ mọ́ṣáláṣí abẹ́ mọ mọ́ṣáláṣí ibi tó ti ń kírun ẹ mọ̀ pé èèyàn dáadáa ni ní community wọn wọ́n fọwọ́ sọ̀yà wọ́n fi ọwọ́ sọ̀yà fún ibi tí ti máa kírun mọ́ṣáláṣí ibi tí ti máa lọ ibi tó ti jẹ́ youth coordinator àbí youth leader àbí tó máa ń volunteer dáadáa tí wọ́n ń ṣe dáadáa wà wà kòlùkọ́hù ẹ sì mọ̀ léèyàn rẹ ẹ mọ̀ pé ó ní kárátà tó dáa ó ní wà rẹ fàzàwùjò anábì ní ẹ fọmọ yín fún ẹ jẹ́ kọ́mọ yín ó fẹ́ ẹ wà illam taf'alu takun fitnatun fil ard wà fasadun arid bẹ́ẹ̀ bá ṣe bẹ́ẹ̀ ẹ máa dá fìtínà lẹ̀ láyé bẹ́ẹ̀ làwọn òbí ti wá dá fìtínà lẹ̀ láyé lọ nígbà tẹnikọ́ máa wá fẹ́ ọkọ nígbà tó mọ́kọ wá kó tó wọ kọ́lẹ́jì ẹ láàfin kó parí kọ́lẹ́ẹ̀jì kó tó fọ́kọ ó wá parí kọ́lẹ́ẹ̀jì tán kò lọ́kọ kò rọ́kọ fẹ́ ọmọ wa ń bẹ ń lé yín ó ti pé thirty ó ń bẹ ń lé ó pé thirty five ó wá di àǹtí ilé ọ̀kan mọ́nu ilé torí pé ẹ̀ jẹ́ kó ṣe ohun tó jẹ́ ẹ̀tọ́ ńgbà tó yẹ kó ṣe wọ́n ti wá lọ oríṣiríṣi wọ́n ti lọ oríṣiríṣi lórí ẹ̀ títọ̀ òun bá máa tọ́ka sí eléyìí ti mọ bí bí kinní kan ti rí lára ẹ̀ eléyìí ti kọjá lára ẹ̀ eléyìí náà ti gbà rẹ̀ kọjá ẹ wá sọ dìdàkudà torí bẹ́ẹ̀ nǹkan tí sẹ̀rí àgbàlérò nǹkan nìyẹn ní tí sẹ̀rí àgbàlérò òun náà ni ká ṣe nǹkan ká ṣe é létò ká sì ṣe gbogbo ọ̀nà tá a máa fi avoid ṣìnà kí ṣìnà ó máa sí láwùjọ wa kí nǹkan lè máa lọ déédéé fún wa ká lè máa rí ìyọ́nú ọlọ́run òun ni sẹ̀rí àfẹ́ fún wa bẹ́ẹ̀ náà lànà bìí ti sọ pé tẹ́ ẹ̀ bá ti ṣe é tó tọ́ tẹ́ ẹ̀ fọmọ fọ́kọ nígbà tó yẹ kẹ́ náà ni ó gba ni ó gbalẹ̀ kan fìtínà rí láwùjọ wa ọlọ́run kó má ṣe àṣọ wa ń bẹ̀ ọlọ́run pa wá mọ́ kó kọ́ wa mo ṣe ọlọ́lá uh, wọ́n fi questions chat pé is it permissible to perform multiple nikah ceremonies with the same spouse? Does the second nikah nullify the first one? Can we perform nikah ourselves without informing our families, considering the considering the disapproval of our relationship due to my age? We both recently converted to Islam and want to marry, but fear my parents' disapproval. Now, so for the fún ìbéèrè alákọ̀ọ́kọ́ mo mo tọ̀ mọ́ pé ẹni igbó Yorùbá tí wọ́n fi lè béèrè question tí wọ́n gbóngbó tá à ń sọ tẹ́lẹ̀ náà ni sọ pé ní ǹjẹ́ ìgbàláyè wà fún kéèyàn ṣe nìkà ní ìgbà nígbà tó ju ẹ̀kan lọ so ohun tí ń jẹ́ nìkà ẹ̀ọ̀kan náà ni gbogbo èyí tó kù téèyàn bá ṣe lẹ́yìn èlé lèèyàn ṣe yẹn kò sí kò sí nǹkan kan tó tó kọdí kéèyàn ṣe multiple ṣùgbọ́n èyí téèyàn ti ṣe lákọ̀ọ́kọ́ tó ń jẹ́ òun tó jójúlówó téèyàn bá ti ṣe tó dáa téèyàn ti ṣe tó ti tẹ̀lé gbogbo ìlànà tá a là kalẹ̀ fún tó fulfill gbogbo conditions tá a sẹ́ẹ̀tì fún akíronika òun náà ló ti ń jòun bóyá owó kan tó wá dọ́wọ́ yín ẹ kàn fẹ́ lọ gba ọ́ọ̀lù ẹ fẹ́ ṣe ẹ fẹ́ ṣe wàlímọ̀ nìka yẹn kẹ́ pa àwọn èèyàn kẹ́ fún wọn ní nǹkan jẹ àbí nǹkan kan lẹ lè ṣe yìí bọ̀ pé ẹ tó wá fẹ́ ṣe nìka lójúlówó bá a ti ń ṣe gangan tí wàlíì máa dúró tí ẹlẹ́rìí máa dúró gbogbo àwọn èèyàn ò necessary ẹ̀kọ́ fẹ́ jẹ táìmù àwọn èèyàn ni wọ́n tẹ́ bá tẹ́ lè àfọ́dù ẹ̀ ẹni rí wàlíì kó tó wá dúró kó wàlíì tó ráyè bẹ́ẹ̀ ọwọ́ ẹ̀ tó bẹ́ẹ̀ tó tún máa wá dúró lẹ́ẹ̀kan sí fún nìka kan náà tẹ́ ti ṣe tẹ́lẹ̀ tí èyí ṣe pé ní àwọn conditions tó máa ń fà kéèyàn tún nìka ìṣe ò wáyé láàrin yín bíi pé tọ̀láàkì ti wáyé tí tọ̀láàkì yẹn ti wá di báyìí ẹ wá fẹ́ láti tún wá túnra yín fẹ́ tí ò sí gba àwọn condition bẹ́ẹ̀ ẹ kàn tó fẹ́ ṣe ẹ tọwọ́ yín bá dilẹ̀ láti ṣe bẹ́ẹ̀ kò sí nǹkan kan tí ó kọ dí yín láti ṣe yín ọlọ́run ọba tó ní mọ̀ jùlọ julo Only does the second nikah nullify the first one it can nullify ìkan bẹ́ẹ̀ again if the first one fulfils all the necessary conditions the first one is sound enough you don't need a second one but if you have to do a second one if you want to do akidu a second time fulfill all the conditions as it is one does not nullify the other it's just you're just doing an extra, has no bearing, um, and Allah knows best. Question number two, can we perform nikah ourselves? Jẹ́ a lè ṣe nikah fúnra wa láì láì sọ fún àwọn aráalé wa nígbà tá a mọ̀ pé ní wọ́n lè má fọwọ́ sí torí ọjọ́ orí. Um, so ó dìpẹ́ǹdì lé irú ẹni náà. Tó bá yẹ pé ọmọdé tí ò tíì fẹ́ ọmọ ọmọbìnrin ọmọge tí ò tíì lọlé ọkọ rí. So um, ń tàlí kúránì sọ fún wa náà ni pé ní fáńkì òhunná bí izni ali inna ẹ fẹ́ wọn pẹ̀lú ìyọ̀ǹda àwọn ará ilé wọn a sì tún rí nínú àdìsí anábìwá muhammad sallallahu alayhi wa sallam tó sọ wípé ní kò sí nìka tí ò bá sí wàlí la nìka illa kò sí nìka illa bi yìí adìlẹ̀ àyàfi kárí tí ó fọwọ́ sí so ìbáṣepọ̀ tó wà láàrin wàlí àti obìnrin tá a fẹ́ fi kọ́kọ́ ìbáṣepọ̀ consenting àwọn méjèèjì gbọ́dọ̀ wà consenting the same way tí wàlíì tó bá jẹ́ mùsùlùmí tó jẹ́ tó tó jẹ́ onídéédé tó jẹ́ mùsùlùmí ìbáṣepọ̀ tó wà láàrin wọn àtọmọ obìnrin tó ṣe wàlíì lórí ẹ̀ òun náà ni consent meaning pé ní bóun ò ṣe lè la ìgbéyàwó mọ́ ọmọ ẹ̀ lórí bẹ́ẹ̀ náà lọmọ ẹ̀ náà ò lè la ìgbéyàwó mọ́ lórí àwọn méjèèjì wọ́n jọ máa agree meaning pé irú bàbá tó jẹ́ wàlíì ó bá rọkọ fọmọ ẹ kò lè wá sọ fọmọ ẹ pé dọdọ o gbọ́dọ̀ fẹ́ ọkọ tí mo mú wá fún ẹ yìí àwọn àfáà mú condition wá nígbà tó lè ṣerú nǹkan báyẹn ó ní àwọn conditions kan ṣùgbọ́n generally gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ ó gbọ́dọ̀ síkì approval consent obìnrin yẹn bẹ́ẹ̀ náà lobìnrin yẹn náà ò lè mọ́kọ wá báyìí fọ́sùn pé bàbá mi mo gbọ́dọ̀ fẹ́ ọmọ yìí mo gbọ́dọ̀ fẹ́ ọkùnrin yìí ọkùnrin tó fẹ́ fẹ́ lélẹ̀ ìta òun náà nídìí tí bàbá yẹn náà wà consenting so àwọn méjèèjì mutual relationship uh, mutual consensual relationship gbọ́dọ̀ wà láàrin wàlí àti ọmọ obìnrin tàbí fi ọkọ ṣùgbọ́n tó bá jẹ́ adélébọ̀ lè tó ti lọ lé ọkọ rí tó wá fẹ́ fẹ́ ọkọ míì bóyá ọkọ ẹ̀ ó ti wídò àbó ti divorce ni ó wá fẹ́ fẹ́ ọkọ míì èyí ni ò ní di consent wàlí ẹ̀ ó kàn ní láti mọ́kọ wálé ni ó dẹ̀ pa wàlí ẹ̀ láṣẹ pé ẹ fi mí fẹ́ nìyí àṣẹ tí ẹ la máa gbà ṣé n tó fẹ́ fẹ́ rìn ẹ fi mí fẹ́ nìyí wọ́n sì fi fún kò nídìí kí wàlí consent fún ẹ so tó bá yẹ pé nìyí ẹni tó ti lọ ọkọ rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó nídìí consent yìí àwọn òbí ẹ̀ ṣùgbọ́n ní next question tí mo wá ń rí bẹ́ẹ̀ wá sọ pé ní we both recently converted to Islam and want to marry but fear my parents' disapproval ọ̀nà méjì nìyóò náà tó bá ṣe pé ní àwọn òbí yẹn mùsùlùmí ni wọ́n èèyàn níbi approval wọn ṣùgbọ́n tó bá yẹ pé ní àwọn òbí yẹn òun ṣe mùsùlùmí èèyàn ò nídìí àpúrúfà wọn torí pé ní ẹni tí èèṣe mùsùlùmí ò lè jẹ́ wàlí lórí mùsùlùmí gẹ́gẹ́ bí òfin ṣẹ̀ríà lórí bẹ́ẹ̀ ẹni tí ò bá ṣe mùsùlùmí kò lè ṣe wàlíì lórí obìnrin tó bá jẹ́ mùsùlùmí wàlíì obìnrin yẹn àyà anábìwọ̀ Muhammad sọ pé ní as-sultan waliyyu man la waliyya lahu ẹni tó bá jẹ́ olórí òun ni yóò máa jẹ́ wàlíì fẹ́ni tí ò bá ní wàlíì tó irú obìnrin bẹ́ẹ̀ tó ṣe pé ní òbí ẹ̀ ẹ̀rí akẹrìyó ni wọ́n àbí ẹlẹ́bọ ni wọ́n so wọn lè jẹ́ wàlíì lórí ẹ̀ ìmáàmù tó ń jẹ́ olórí àbí tó bá jẹ́ ìlú Islam Sultan ọba àbí ká ní tó bá jẹ́lu tó ní adájọ́ sẹ̀ríà tó ní sẹ̀ríà court àbí sẹ̀ríà judge judge yẹn ni ó máa jẹ́ wàlíì fóbìnrin yẹn ẹni ìtẹ̀lé hadith anábì tó ní pé ní asultan wàlíyù mala wàlíyà lahu. naam so wọn ò lè fẹ́ra wọn wọn ò lè fira wọn fúnra wọn nínú fíkì òun náà ni pé ni ọkùnrin lè ṣe wàlíyù ara rẹ̀ ọkùnrin ò nídìí wàlíyù ọkùnrin lè fẹ́ra ẹ̀ ó lè ó lè ó lè fira ẹ̀ in marriage kò ní ọkùnrin ò nídìí ẹni tó máa fòun fọkọ ṣùgbọ́n obìnrin ó nídìí wàlíyù ọlọ́run lọ́ba tó ní mímọ́ jùlọ. kẹta ó ní if a divorce is verbally revoked or invalidated by forgiving the wife within three months and one day prior to granting it three months and one day prior to granting it, what is the status of the husband and wife's relationship? And what should be done if it's deemed invalid? Now, tí ọkùnrin àti obìnrin tí wọ́n fẹ́ra wọn, tọkùnrin inú sì ti ó ti lóun kọ ìyàwó yẹn, tí wọ́n ti wá dúró fún ìdá eh, three months tí a prescribe fún eh, ìkọra ẹni. Ó depend lé ìkọra number what? ìkọra number ìkọra number three ni àbí ìkọra number one àbí ìkọra number two tó bá ṣe pé ní ìkọra number one àbí number two ní eléyìí tí ọkọ ṣe lè dáyàwó padà láàrin oṣù mẹ́ta oṣù mẹ́ta ò bá tí ì pé ọkùnrin yẹn lè fi ẹnu lásán dáyàwó ẹ̀ padà àbí ìṣesí ó fi dáyàwó padà ṣùgbọ́n tó bá ti kọjá oṣù mẹ́ta bẹ́ẹ̀ ti sọ yìí pé ó lé ọjọ́ kan tó obìnrin yẹn láti lọ wọ́n láti ṣe nìka wọ́n láti ṣe ìgbéyàwó míì níbẹ̀rẹ̀ tó máa tún san sàdáàkì mi kankan kó tó tún fẹ́ padà tó bá yẹ pé ní àkọ́kọ́ àbẹ́kejì wọn tó bá ti di ẹlẹ́ẹ̀kẹta tóbìnrin yẹn bá ti lọ lẹ́ẹ̀kẹta tó ti kọ̀ lẹ́ẹ̀kẹta tóbìnrin yẹn ti lọ obìnrin yẹn gbọ́dọ̀ fẹ́ ọkọ mi ọkọ yẹn wá kọ̀ ọkùnrin yẹn tó tún wá fẹ́ padà. so ohun tó fi dìpẹ́ǹdì lẹ ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kẹ́ lónìí ọlọ́run ọba tó ní oúnjẹ. Não. Deletou.